know where you are? Do you know who I am? I don't want to know, sir. Just tell me So you think I will give you my money with the way you have spoken to me? I did a job for you and you have to pay it, sir. You will not see any, you will not see penny from me. With this level of disrespect, with this level of disrespect, you're very stupid. Very, very stupid. Madam, did you, did, who is the stupid boy that you sent to this my house? Who is this boy that you sent to my house? How can this idiot come to my house and tell me that I'm supposed to come and meet him in, in his car, pick up and pick up snail that, that I'm buying from you? rat. I can make this man to disappear in the, whole Nigeria, nothing will happen. Can you imagine this rat? I'm not going to give this. I'm not going to give this boy one naira of my money. No, no, no, no, no, no, no. I'm not going to give this silly boy one naira of my money. You've been insulting me, and I'm being quiet. I pray that you do. I pray that you insult me. Can you please insult me? I want. I'm not going to call my policeman to beat you up. I will beat you up. I will show you that I'm a big brother to you. I will slap you and I will lie you down, lock in my, in, in, in my generator house. How dare you? Why should you do that? Who the hell do you, do you know who you're talking to? Do you know where you are? ìgbà tí olóyè burúkú ló tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí o tẹ́ bá ti ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ báyìí kan lára àwọn eh, ọmọlẹ́gbìmọ̀ asòfin yìí rè ọ̀nàrẹ́bù lẹ́gbìmọ̀ asòfin kékeré ọmọ Ìgbò ní kí ló kọ ẹ̀ náà. ọ̀nàrẹ́bù Annex Kwékèchì àbí kí ni ń jẹ́ àmókò ẹ̀ gan pé ọ̀nàrẹ́bù ti kú òun orúkọ rẹ̀ báyìí o torí kò sí irú ní kò sí irú ọlọ́pàá tó fẹ́ ní kò sí irú owó tó fẹ́ ní nísìnyí ó ti wọ́ra rẹ̀ ńlẹ̀ ó ti bàkàrí ayé ara Eh, eh, torí gbogbo ọmọ nàìjíríà lórí báyìí ó sì ṣó lójú kámẹ́rà ìgbéraga rẹ̀ kò lè control bínú rẹ̀ who i am do you know who i am ní ń pariwo bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí yìí sì ṣe máa ń pariwo ẹ̀rí language kan tí máa kọ́kọ́ kó sí wọn lẹ́nu rẹ̀ èèyàn jẹ́ taxi driver bolt wọ́n sì ran ẹni tó ràn gan kì í sọmọ ọ̀dọ́ rẹ̀ agbaṣẹ́ṣe làwọn méjèèjì partner in business ni wọ́n ṣùgbọ́n ẹni tó ràn ń ṣẹ́ náà mọ́sẹ̀mọ́sẹ̀ nìyẹn o torí wọ́n á rán wọn ń ṣe bí ẹni wípé wọ́n á pákéèjì bí ẹni wípé àwọn àwọn ní kọ́mpìnì logistic wọn ní sọ́n tààràtààrà fún kọ́sítọ́mà wípé bóòtù ní o náà ṣiṣẹ́ ti ẹni àwọn náà sì ní òfin tó dè wọ́n mọ́ wọlé o ń lé o mọ́ kọjá àyè rẹ o bó o lè bá àyàn gbẹ̀rù tó bá ní kọ́ọ̀tì àwa náà mọ gbogbo kínní Ah, ṣùgbọ́n òun expect pé kán ṣe bí ẹrú kán bò ń gbé wọlé kán respect òun kán kí mẹ́sàn-án mẹ́wàá kán recognize òun pé ah honourable àwọn sì dọ́ọ̀mọ̀ tá mọ̀kòlò rẹ lọ́yọ̀ọ́ ṣe gbogbo ayé ni ó mọ̀ ọ́ ni. àwọn ìwà olórí yín rèé kì í ṣe òun nìkan o ẹ mọ̀ rò pé òun nìkan ni òun ní ẹni ilẹ̀ mọ́ bá ń bàrà o ilẹ̀ kàn mọ́ bóun ni kì í ṣe òun ni ó sì ṣeé ṣe kó tún mú jẹ́ torí bẹ́ẹ̀ náà ní ń pe ọ̀gá ọlọ́pàá IG á wà á wò bóyá ọ̀gá ọlọ́pàá IG ẹgbẹ́ tó kun àbí sáà náà náà sì wà ń bẹ̀ bóyá wọ́n wà á dìde sọ̀rọ̀ ìtorí ó rí wọn fín nínú kínní pé òun lágbára ju anybody lọ òun lágbára ju òfin lọ lóòótọ́ àwọn náà wà ń di òfin àwọn náà ń ṣòfin ìtumọ̀ rẹ̀ ní pé ìgbé ayé tán ń gbé ìgbé ayé wípé àwọn lágbára ju òfin lọ ni ara àwọn tán sì yàn wọ́n sípò náà rè tán rè represent ara wọn ní nà yìí o bó o ní ó ṣe represent èèyàn tí ná ẹ rí wípé ẹ ti kó ẹran mérò nàìjíríà ẹ ti ẹ ti ẹ ti ẹ ti wọ́n ti wọ́n ti they have carry you to where you don't know unknown destination wọ́n ti gbé yín lọ́bẹ̀ nàìjíríà láti ń sọ fún yín pé nàìjíríà ò látúnṣe mọ́ nàìjíríà ìlú nàìjíríà gangan kọ́ ló bàjẹ́ àwọn olórí yín ni wọ́n ti forí sánlẹ̀ lẹ́jẹ̀ ti ta sí wọn lọ́pọlọ sáwọn tẹ́ ẹ fẹ́ kó mọ àwọn tẹ́ ẹ ń retí kí nàìjíríà dá alábẹ́ wọn rèé la ṣe ń sọ fún yín pé ẹ parọ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí yíbò dí pẹ̀lú yíbò tó bá ṣe ìṣekúṣe tó bá ṣàṣemọ́ṣe ó ṣeéṣe kó jọmọ Yorùbá ló nà yìí tàbí kó jọmọ Haúsá tàbí kó jọmọ yíbò ẹgbẹ́ rẹ̀ torí wọ́n ti kẹran mérò Nàìjíríà bó bá jẹ́ yíbò nìkan ló dá wà ní kọ́ńtírì ni àbí ẹni mọ́ mo lọ sí ṣáìdì ibẹ̀ hùn lóòótọ́ ni bó bá jẹ́ yíbò nìkan ló dá wà ní kọ́ńtírì wọ́n jọ ríra wọn fi wọ́n jọ fi òfin ara wọn dèra wọn gẹ́gẹ́ bí elédèsédè gẹ́gẹ́ bí oníkọ́ọ̀tsọ̀ sí kọ́ọ̀tsọ̀ kan náà nígbà tẹ́ wá pa lúrúpọ̀ mọ́ sápàtà ó ní oríṣiríṣi kọ́ọ̀tsọ̀ lẹ wá dìpọ̀ sábẹ́ òfin bó lòfin yẹn ò ṣe ní rújú gbogbo wọn ló ń pariwo ní ìsìn pé àwọn ò bìlíìfù ní òfin 1999 mọ́ ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu dẹ́rẹ́bà tó náà This is where I am. I'm actually with one man. He said he's. I got a request to bring delivery to him. As you can see, I don't have a shirt. He shredded my clothes and he slapped me three times. And this is the man seated outside here. He says the senator, and that there's nothing I can do about it. My, my phone is broken because I was videoing what he was saying and recording what he was saying. He was trying to drag the phone on me, and he broke the phone. Please, all Art One members please come to my camera. All Art One members, please come to my camera back of uh, farmers market. I've not even ended the ride. Look at me. This is me here, and this is the man seated. This is my chef. just it. And I've collected three slabs from this man. Three good slabs from this man without saying a word. And you have insulted me. If you play the first video, you hear all the insults he gave me. Please, everybody that is an out ṣùgbọ́n báyìí gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ wọn ní ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ o ṣùgbọ́n ẹ tí ì gbọ́ nǹkan kan o very dark man ti gbé ìgbésẹ̀ ó ti ṣiṣẹ́ takuntakun ó ti wá arákùnrin rí ó sì gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ wà á gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì là á bó bó bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo wa ti rí ṣùgbọ́n ó ṣeé ṣe ká mọ̀ tí ì rí ní tó ṣẹlẹ̀ gan kó tó di pé ọ̀gbẹ́ni kó kó tó gbé request bóòtù ẹ̀ kó tó gba ọ̀dọ̀ ẹ̀hànà yìí lọ á wà á sílẹ̀ báyìí kẹ́ ẹ lè gbọ́. I don't know the division you were assigned to. Okay. And then they bundled me to the station. I wanted to drive the car. They said, no, I should not drive. So one sat beside, two sat beside me and I was in their middle. And then they drove me down to the station. Okay. They, when they drove me down to the station, they said I should go inside. I was, as I had calls. they, they didn't allow me to take my calls. Okay. So they, they, they, they, they, they, were not asking what happened. They didn't ask me. They were asking people that were not there, the police officers. And then the police officer quickly said, I went to Honorable's house and I was fighting the Honorable. I, I kept mute. Did you show them the video? I have not shown anybody the video as at okay. that time. Okay. They've not even, even the security person that came to bear witness as at that time have not heard, have not seen the video okay. as at that time. Okay. So they now said, they now referred us to crime, that we should go to crime. So we went to crime. The man was not asking what happened. As I was explaining, no, no, I, initially I didn't explain he the, the man now said he cannot actually hear from one side. The other okay. person has to come okay. to actually give his own side of, the story. story. And then the police officer said when they said I, I fought him, then I said no, they should go and bring the man. Immediately, his the security man, his security man now called him, and they passed the phone to the IPO okay. that was in charge of the case. And then the IPO was now talking to him on the phone and stepped out mm. of the office where we were. And after some time, he came back and said he wants to go and do investigation at the honorable's house. Okay, the IPO left you at the station. At, the station. To go. Which station was this? Metama, Metama police okay, station. So it, was, it happened within Metama. It happened within Metama. Okay, so the IPO left you at the station and went, went to, to the honorable's, honorable's house. house. Okay. And then after they kept me there for over two hours, I was I was behind. Uh, I was at the counter. I was not detained though. They kept you behind the counter. They kept me behind the counter. And then after two hours plus, he came back. And then he was not like, uh, why did I record the, this thing? the the video. I right? now change change. He was not trying to change the narrative, and I asked him, "Is there a part of the law that says I cannot record what somebody is doing to me?" He was becoming a threat to me, mm. and I had to take evidence so that people will know where by I this am. Well, by this time, was the honourable member there? He wasn't there. He was at home. He was at home. So then I gave me a form to fill to write my own statement as to what happened. As I was writing, the honourable I came. And then when he came, he started talking and he was shouting. even at the station. Even at the station, he calling was you names. Calling me names. Like I still kept mute and I was looking at him. So my colleagues were talking to him. Me, I've already had my own fair share of trauma from him. I don't want to actually have any engagement or any encounter with him. I just went to one corner and I sat down and I was listening to everything he was saying. All the names he was calling me, you common boat driver, you're a poor man, you have pride in your poor, you have this, you have that. I kept mute. I said, so the problem you have now is a poor man cannot speak. That I'm in Nigeria and I shouldn't be treated as a foreigner in mm. this country as I'm, I'm, from Delta State and I cannot be treated I cannot have you treat me like a foreigner in my Now, when did you leave the station? I left the station at about uh, I think some minutes to three or so. Where's your car? My car is still at the station. So the police collected your car? They collected my car. And you left the station this morning? I left the station. Was the honorable member detained? He wasn't detained. They let him go? They let him go. That's really, really sad. Now, I want to ask you a question. The woman that sent you that message, do you know her name? I didn't know her name first. Do you know her business name? I don't know her business name. It was a request. But I think I checked from my boat app. I think the last request that came in when I tried calling from the app, it was, I think, Gloria. Gloria. Yeah. Because she said something in that video. She said something like, and do you know who he is? She was also supporting him. That's why I'm asking you that if you know who she is. Now, what did you go and deliver to him? What even really happened? Just give me a brief summary of what happened before that video? Okay, before the video, I actually got a request on both. Okay. Right? I, I was closing already because I needed to resume work this morning at 8.30. Okay. So I was closing at 9.10. I said, let me just quickly go home so that I can, I can have enough rest. So I got this request to tama. I felt it was a normal request. And then she told me, no, that it's not a request, that I'm picking something up from a, from a yes. garden. Okay. Right? From a garden. Which garden? I don't know the name of the garden. She just described the garden that after Kadu roundabout, okay. you will see one uh, orange color container and then there's a garden beside it. Okay. So I just quickly went there, packed. The girl just came without wasting time, brought the package that it's a snail. snail. Said, okay, snail, yeah. So she dropped it. It was the girl that brought it and dropped it on the seat. She understood that part. Okay. I was like, okay, there's no problem. I'm going. So on getting to the man's house, I called him. Okay, I'm at your gate. And I said, okay, I should give it to the security man. Give it to the security man. The security man explained where the house address is. So I drove down to the house. On approaching, I called the man again. I said, okay, I'm here. He now said, I'm not here. That if you're here, I will see you. So I drove. He now said, I should park beside one car. When I parked beside the car, I saw him, I, but I didn't know he was the one. one. So I saw him seated few meters away from my car. So I greeted, good evening, sir. He didn't respond. Good evening, sir. He didn't respond. So I presume he is not the one that uh, I'm, so, I'm, supposed to deliver this thing to. Mm -hmm. And since he didn't answer, the next thing is for me to call the person that has this package. The next thing I dialed, I dialed the person's number. And it's not wrong. And then the next thing he was like, are you stupid? Are you mad? Are you a fool? Bring my stuff for me. I, did, I was not happy at the way you talked to me because I was doing my professional job, right? I was not happy. So I was like, okay, this thing you're saying to me, it has not gotten to eat. Normally, I'm not even supposed to bring this thing to you. You are supposed to come and pick it yourself. Yeah. That was what, that was the only thing that got him angry. You're asking me to come to your car to pick my stuff? Are you okay? Do you know who you're talking to? It's okay. I can see the anger on your face, don't worry. Um, the truth is that Nigeria is for everybody. Nigeria is not for one person. If an honorable member will be treating people like this, then just imagine what the president supposed to do. Now, I need to remind you, we are all clamoring for the youth to come to power. See this one, our youth. I always say something. The youth are looking for a better... They are not trying to make this country better, a lot of them. They want to get power to do worse than these people because they have a better way of fighting this evil than these old men in power. But nevertheless, uh, the man does not have immunity. I just discovered that he's not a senator. So, actually, pursue this case. And I believe that the law will take its course. Um, we'll go to, I've heard a lot of things about Mindama police station, which I'm not going to say, but I believe in the new commissioner of police that have been, that have been moved here, uh, commissioner of police Disu. So this case will be reported to him directly, and I believe that the law will take its course. So don't worry. You said you're not feeling well. I'm not feeling well. He hit me on my chest. Severally, he was just hitting me on my chest, and I said, mute. I was looking at him. So when he was becoming much of a threat to me. ó rè é àráwọn lọ́ọ̀yà kankan tó pera wọn ní àjàfẹ́tọ̀ o kíro ilé ìṣẹ̀lẹ̀ ńlò èyìnbó kó tiẹ̀ ṣẹlẹ̀ nínú síìtì tèmi wáyé ó dé fún ọ̀gbẹ́ni rè lóògbé yẹn náà náà ti máa wá gbé wọn á pa ambulance wọn á pe lọ́ọ̀yà sí wọn á pọ̀ ọlọ́pàá bó ibẹ̀ yẹn náà náà ti máa wá gbé ó ní nọ́mbà tí ó dá ẹ̀ kó wá mọ̀ sí nọ́mbà ẹyọ kan tó jẹ́ emergency number téèyàn lè dá ẹ̀ aṣáàdúpẹ́ pé ó ní ẹ̀rí torí wọn bá parọ́ mọ́ ni wípé bóyá ó rè ìdàlẹ̀ ńbẹ̀ ni bóyá ó fo fẹ́ǹsì ni nàìjíríà káyìn náà ti wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ èèyàn sípò ẹranko ẹranko gan yá jù wọn lọ àti pé bẹ́ẹ̀ bá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ dẹ́rẹ́bà yìí dáadáa ẹ̀rí wípé ó rẹ̀ gbóyìnbó ju alágídí yẹn gan lọ òun gan ó justa kán jọ stapose ipò àwọn méjèèjì ní kán dáhùn padà káyànmọ́ dáhùn padà sí dẹ́rẹ́bà kó wá gbé dẹ́rẹ́bà gangan kó gbé sípò ọ̀la. torí yorùbá náà ló lọ tó bọ̀ wọ́n ní ọmọ lẹ́lẹ́ ní ẹ gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn jàbọ́ kó sí bẹ́ẹ̀ ṣe gbé ẹni tí ọmọ ìjẹpo rí kẹ́ẹ̀gbé kẹ́ẹ̀gbé oúnjẹ tó fi sórí tábìlì rẹ̀ yóò mọ̀ jẹpo àyà ni bó o lè léyìí ṣe débi kò tí ẹ̀ jọ kínní kò bẹ́ẹ̀ jáfín àbí ẹni tó tòkèrè wá ẹ ti mọ̀ pé blood rẹ̀ gan o àdàpọ̀ ni ọmọ GMO ni ọmọ GMO ni ìwà GMO ni ń wù yìí ṣùgbọ́n ẹ̀rì pọ̀pọ̀ lọ dẹ́rẹ́bà àtòyìnbó ẹnu rẹ̀ gan ó san ó dásán ju eléyìí lọ àti pé ó kàwé kọ́ndíṣàn nàìjíríà ló ti ẹni ẹlẹ́ni débi tó ti ń ṣe dẹ́rẹ́bà ó sì tún ṣe pẹ̀lú àlàáfíà pẹ̀lú ní dídùn ìwọ wá fẹ́ bayọ̀ rẹ̀ jẹ́ ẹ̀yẹ́n nàìjíríà bá ń fi nǹkan ránṣẹ́ sí i. <laughs> <laughs> nínú comment section ẹ bá ń bun àfihàn lẹ́bùn kẹ́sì bá ń tún bun èèyàn dúdú ilẹ̀ fún ṣùgbọ́n àmọ́ wo bí ti nàìjíríà ìjọba nàìjíríà ó gbèsè o àmọ́ wo ti àwọn ọmọ iléègbìmọ̀ asòfin ó ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn tán kórìjọ síbẹ̀ tí wọ́n kó sínú ọpọlọ rẹ̀ tán lọ fi ń ṣe òfin fún yín ìròrí wọn rèé tán lọ fi ń ṣòfin fún ibẹ̀ náà náà ń lo àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀pẹ́sọ̀ ẹ̀gbọ́n tó ní òun ò fẹ́ pé ọlọ́pàá àwọn ajẹ́pọ̀ ti pẹ́ tó ti ń fi àwọn ọlọ́pàá rẹ̀ ọ̀pẹ́sì ṣẹ́bíjọba ti láwọn ó gbogbo ọlọ́pàá lẹ́yìn àwọn arábí kí ló dé tó jẹ́ pé n tán fọlọ́pàá ṣeré àwọn ọlọ́pàá yẹn náà sì rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́n n tán ń lò wọ́n fún yẹn náà rèé wọ́n bá ti ń rí jẹ́ ń bẹ̀ tán ṣe yes sir yes ma àwọn èèyàn wọn tó wà ń gbòòrò gan àwọn yẹn náà máa ń kọ̀yìn sí ibi tí orílẹ̀-èdè nàìjíríà ti ìrèrè o point of no return ni a ti sọ fún yín point of no return ni ibi tó dé ìkóni kan dàrú kan tún sa ni wọ́n bá fẹ́ kí nǹkan yanjú wọn á kọ́kọ́ dàrú wọn wá tún sa oníkálukú á mọ àyè rẹ̀ èyí tẹ́ ẹ sì ń retí yóò dànù nàìjíríà ẹ mọ gbọ́n sọ̀hún o torí wọn ni jẹ́ káwọn tó ní ọgbọ́n àwọn tó ní ìmọ̀ àwọn tó ní sùúrù débẹ̀ àwọn <laughs> àwọn katapọ́ọ̀tì àwọn kàpúùtì àwọn tí ayé wọn ti run náà ń kó síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbèrò tẹ́ ń wò ń ta yẹn gan-an wọ́n sàn ju àwọn tán ń so lórí lọ kọ́kú lo sòdì kan rè kó agbèrò bẹ́ẹ̀ ká mọ̀ pé agbèrò ní í ṣèjọba àá dojúmọ́ sáyé ń léke ń kà sí ni ẹ kú rọ̀jú nàìjíríà níbi tó ti ń fọwọ́ ọ̀la gba aláìní lójú níbi tí yá ti ń jẹ mẹ̀kúnnù wọ́n sì tún máa tẹ̀ mọ́lẹ̀ níbi tí odidi pírẹsidẹ́ǹtì sẹ́nẹ̀tì tí ó ti bù gàdà tí ó sì bojú wẹ̀yìn tí ó sọ fún ọmọ nàìjíríà pé ẹ máa ṣèwọ́de lọ ẹ̀yin nìyà ń jẹ ìyà òde àwọn níbi tí àwọn irú mẹ́mbà wọn yìí náà nílé ìgbìmọ̀ asòfin tí ó ti sọ pé ẹni tí ò bá lè káńtẹ́ẹ̀mù pé kí wọ́n fòfin gbé níbi tí wọ́n ti máa rán ọlọ́pàá ń ṣe ẹdẹ torutoru sí àwọn fámílì kí wọ́n gbòòrò pé ẹ̀rẹ̀ pa wọ́n ẹ̀rẹ̀ náà wọ́n pa ẹnu ẹ̀lẹ́wà yẹn ẹ tí ì bẹ̀rẹ̀ o àfi tẹ́ ẹ bá tẹ́rù ara yín pa torí ẹ̀yin lẹ wọ́ra yín dé kọ́ndíṣàn yìí ẹ tún èrò ara yín pa Nàìjíríà ẹ dìde fọ́nrán tẹ̀ ń wò yìí èmi náà fẹ́ kẹ́ ẹ bá ń kọ̀ǹfàmù ẹ̀ ní o torí amúfọ́nrán kan wá fún yín láìpẹ́ yìí níbi tá a ti ṣàfihàn ìyá yìí ẹ̀ ọ̀gá kọ́sítọ́ọ̀mù nìtán ni wọ́n fi tipátipá wọ́n fi rìtáyà rẹ̀ wọ́n fẹ̀yìn rẹ̀ tì láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo lé lórí pé ah, ó lè ó lè ẹ ti rántí ẹ jẹ́ sáré fi hàn yín rántí. ni tá à ń gbọ́ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ ó dáa àmọ́ dúró ká tún jọ confam ẹ àrànra wa lọ́wọ́ ká jọ confam eléyìí ni o báyé ṣe rí rèé o tá a ṣe ń jóbi lọ́jà ẹ̀dùn o báyé ṣe rí gangan rí láàrin ọjọ́ mélòó síra wọn. ni wọ́n ti pe padà látòkè wípé ẹ dá ògo rẹ̀ padà fún kó mọ́ lògo rẹ̀ lórí àga rẹ̀ ni wọ́n nítorí pé obìnrin yẹn jẹ́ kó gbàgbẹ̀rẹ̀ ẹ po sítórì táwọn èèyàn kọ́kọ́ kọ lálàkọ̀ọ́kọ́ náà torí ẹ̀ la ṣe ní ẹjẹ́ àmọ́ kọ̀ǹfàmù ẹ̀ka tó sẹ́ǹdì ẹ̀ o ṣùgbọ́n a dúpẹ́ wípé ń bí ọlọ́run ràn wá lọ́wọ́ láti kọ̀nfàmù ẹ̀ bá a bá kọ̀nfàmù kan àwa tó máa ń rí kọ̀nfàmù rí kọ̀nfàmẹ́sàn lélẹ̀ ìgbà yìí torí a kọ̀nfàmù ẹ̀ nínú fídíò yẹn pé wọ́n bu wọ́n pariwo lé wọ́n pariwo lè lé gbogbo wa la gbé tá fi kẹ́kọ̀ọ́ ńgbà náà ṣùgbọ́n ní ìsìn tá tún wá tún ti rí kọ̀nfàmù tán sọ wípé kò gbàgbẹ̀rẹ́ ni wọ́n ní kì í wọ́n ní kì í ṣe pé wọ́n gbowó wọ́n nítorí wípé àwọn tí wọ́n fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú sanwó wọ́n ní òun ní gbàgbẹ̀rẹ̀ fún wọn tí wọ́n fi ráyè jẹ ìjọba lólè wọ́n nítorí ẹ̀ lọ́sẹ̀ ń pariwo olè lè torí ẹ̀ náà làwa ṣe láti rí i pé ó tọ́ ká tún rí kọ̀ǹfàmù ẹ̀ bó bá sì tún gbé mi ìjáde tán ní kò tún rí bẹ́ẹ̀ mọ́ á tún gbé jáde fún yín á tún wá rí kọ̀ǹfàmù èèyàn mọ́ èèyàn lè kọ̀ǹfàmù bí ẹ̀ méjì bí ẹ̀ mẹ́ta ẹ̀ bó ṣe rí náà nù ó dá o ṣùgbọ́n àwọn kan wá ń sọ wípé ó yẹ kó foro yàró wọ́n ní àwọn tó kọ́kọ́ mẹ́nu bàtán borúkọ rẹ̀ jẹ́nu fídíò yẹn wọ́n ló yẹ kó ṣe kó dá fún ẹ ṣé lóòótọ́ ni ṣé kó kó mọ̀ lo àyànmọ́ rẹ̀ lọ àbí kórè tún fídíò bí wọ́n ti pariwo lélẹ̀ lórí wò wípé ó yá òun fẹ́ gbẹ̀san àbọ̀ lọ́hùn ti bá gbẹ̀san ẹ bá ń kọ́ sábẹ́ comment section àmọ́ retí update mi lórí ẹ̀ á tún wa ibà kọ̀ǹfàmù yín náà ni ó lórí ìròyìn lérèfé náà la wà. ẹ̀mí mímọ́ ẹyẹ o ẹ̀mí àrùn wòlíì ìwọ kúkú lágbára ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí ń kú mi ẹ̀mí ni mo fi wọlé lónìí <laughs> ẹ̀mí ń gbé mi wọ̀ ẹyẹ ẹ̀mí. <clears throat> adúpẹ́ lọ́wọ́ ọlọ́run edumare ọlọ́run tó dá wa sí o ọlọ́run tó tún ní ká tún pàdé lónìí kì í ṣe agbára wa ọlọ́run náà ní o kì í ṣe èèyàn o torí ẹ̀ náà la ṣe fi orin ọpẹ́ wọlé tá a wá ń dúpẹ́ lọ́wọ́ Elédùà ọlọ́run tó ní kò mọ̀ rí bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní o mú kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí o bó lójú ọjọ́ lọ́dọ̀ yín ẹ̀ àkú àṣekù ìsinmi a tún ti wá mú ọ̀sẹ̀ míì báyìí o yóò san wá sówó yóò san wá sọmọ yóò san wá sàìkú baálé ọ̀rọ̀ onípápàpá àròjọ musolókun wọ́n mọ̀ gbé wọnú àwọn ìròyìn tòní ṣùgbọ́n àwọn àkórí ìròyìn láfi bẹ̀rẹ̀ o àkọ́kọ́ nú ẹ̀ náà tá a fi bẹ̀rẹ̀ lónìí torí bá a ṣe mọ́ ṣe gẹ́gẹ́ bí ìṣe wa òròlé wa ni àkókò dami tútù wájú kò lè tẹ̀lẹ̀ tútù àwọn àkórí ìròyìn náà sì ni omi tútù tá à ń dà wájú nítorí àkójọpọ̀ ìròyìn gangan nílẹ̀ tútù tá à ń rè tẹ́ o ilẹ̀ wà ní gbóná mọ́ yín kò ní gbóná máwa náà bó ti jẹ́ pé àwọn snow máa ń fọ́ọ̀lù ń bì ṣùgbọ́n àkó rẹ̀ ò tí ì dé náà báyìí snow ló ń fọ́ọ̀lù ń bọ̀ mí ìbára ń sọ̀rọ̀ ṣùgbọ́n bí Yorùbá bá sọ pé lẹ́ òní gbóná mọ́ yàn kì í ṣètúmọ̀ pé wọ́n da omi tútù àbí wọ́n da snow lẹ́ o àdúrà la fi ṣe fún àwọn tó bá yé pé ilẹ̀ òní gbóná mọ́ yín kò ní gbóná máa wà náà láti ọlọ́run Èdùmàrè ó dá lára àwọn àkórí ìròyìn tí àyà kódà rẹ̀ lórí tábìlì mi lónìí gẹ́gẹ́ bí oyè tẹ́ fi mí jẹ èmi náà ní ibà gbé wọn débẹ̀ ibà létí ń tẹ ibà sánáwọlé ibà yànnànà èmi náà ní ibà kanjú abẹ́ǹkó ibà sísọ lójú eegun ibà kọ̀ǹfàmù ẹ̀ kó tó sẹ́ǹdì ẹ̀ ibà dùnú ibà múlùdùn ibà adẹ́rìn pòṣónú èmi náà ní ibà gbé wọn débẹ̀ wọn gbé yín dé bus yẹn gangan tí n bá sì sí bus gbé yín dé tẹ́yìn náà sọ̀rọ̀ torí àjọmọ́ gbéra wá débẹ̀ ń ni o torí ẹ̀yin tẹ́ fi mí jòyè àti èmi tí mo jòyè àjọ ń gbéra wá débẹ̀ ní ẹ̀rí oríṣiríṣi àwọn àṣìṣe tẹ́mi náà máa ṣe ń bí ní táyé ní ààbọ̀ bí ibo ló ń gbé wa lọ tẹ́ bírèkì bẹ́ẹ̀ o tẹ́mi náà yà sáré tẹ́ bírèkì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tọ́lọ́run fi tì mí ní gbogbo ọ̀nà bá a bá ṣàṣìṣe tá a mẹ́ẹ̀ díẹ̀ báyìí ẹ ti sáré sọ fún mi pé bọ́mì rárá o àìrọ ẹwọ orú ìtànà báyìí nínú comment section àbọ̀ ń bẹ̀ níbi tí mo ti ṣàṣìṣe kan tí mo sọ wípé Kofi Annan pé ó ti gbà kan jẹ́ secretary general commonwealth bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í sọ ọmọ nàìjíríà èmi wá lọ́mọ nàìjíríà ni Emeka Anyilikwe ni mo fẹ́ dárúkọ mo sì gbé fúnra wọn ni mo sì dúpẹ́ fún ìfẹ́ tẹ́ fi pàkíyèsí mi sí yóò dáa fún yín yóò mọ yẹ yín ni kò ní yẹ ẹ lẹ lára àwọn àkórí ìròyìn tá a kàn mẹ́nubà lónìí ó ní ti ààrẹ Tinubu o agbẹnusọ wọn Báyọ̀ Ọ̀nànúgà wá ń jọ bí ẹni pé àkókò ti dé báyìí tí Báyọ̀ Ọ̀nànúgà ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n wa náà níyàn tí wọ́n fẹ́ mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fẹ́ mọ̀ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ìyẹn ẹ̀rọ amóhùnmáwòrán kò wá já bí wọ́n ṣe máa ń kọ́ lórí Twitter twitter yẹn rò pé gbogbo ọ̀rọ̀ ẹnu wọn náà lè sọ tán ni ṣùgbọ́n ó wá ń jọ bí orin bópẹ́ títí àpò lòlò mi yóò pe bàbá mo ní ṣe ṣé àgbọ̀n báyọ̀ ọ̀nà nùgà náà rèé gbogbo èyí wọn lè sọ tẹnu wọn tán o tó sì mọ alẹ̀ mọ́ lórí twitter Ah, ọwọ́ ti bà yín ẹ̀yà àmọ́ wá sórí tẹlifíṣàn ibẹ̀ láti máa mú yín <laughs> lọ́rọ̀ kan wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ǹtẹ́nu àbùkù lu ààrẹ wípé wọ́n lè fowó yín ra bàálù wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n láwọn lálàyé láti ṣe o wọ́n ní àti wípé àlòkù òyìnbó náà ra àlòkù eh, wọ́n ní rìfọ̀ bíṣì làwọn ra o níbi kan náà wọ́n tún sọ pé àwọn ra new one àwọn èèyàn wá fẹ́ wá mọ̀ confuse pé ah, ẹ báyìí lẹ́lẹ́ ra new one bí kan èwo tún ni àlòkù tẹ́lẹ̀ rà sẹ́ ẹ̀ ra àlòkù mọ́ ni lọ́rọ̀ kan wọ́n ti sọ ìdí tí ààrẹ Tinubu ṣe gbé ìgbésẹ̀ yẹn á mú fọ́nrán rẹ̀ wá fún yín nínú ìròyìn àkójọpọ̀ lónìí bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ẹ̀gbọ́n wa náà ni lọ́dọ̀ ẹ̀gbọ́n Báyọ̀ Nànúgà náà la sì wá o níbi tó ti béèrè ẹ̀mọ̀pá mẹ́nuba ìròyìn kan lánàá níbi tí a ti mẹ́nuba ọ̀rọ̀ ti bẹ̀tà ìdú pé ṣé bọ́n suspend ẹ ní àṣeyẹ ṣeun sánẹ̀ náà àṣòǹgbọ́ wa lọ́nà bàbá abéèrè lọ́wọ́ ẹ̀gbọ́n Báyọ̀ Nànúgà pé kí ló ṣẹlẹ̀ ẹ ààrẹ Tinubu ọ̀sán kankan lórí ọ̀rọ̀ bẹ̀tà ìdú kí ló ṣẹlẹ̀ gangan sọ sì wà ní suspension ni ṣé ń padà bọ̀ náà bá ní rárá o pé kò padà wá o wọ́n sà ṣàtòtònù bẹ́ẹ̀ náà ni brọ́dà wa kan náà ní TVC tọ́mọ àwọn náà àgbà ọ̀jẹ̀lán náà nínú journalism àwọn náà sọ̀rọ̀ wọ́n tiẹ̀ ní ńbó ní bẹ́tà idú ń padà bọ̀ sí gbogbo fọ́nrán bẹ́tà idú yẹn náà láàmú wá fún yín àti gbogbo ohun tí ẹ̀gbọ́n Báyọ̀ Ọ̀nànúgà sọ pátápátá gbogbo ẹ̀ láàmú wá fún yín ẹ kàn bá wa ní sùúrù nítorí wọn lè sọ tẹnu wọn tán ẹ̀gbọ́n àgbà ti dé náà àgbà ti dé náà àti pé ẹlòmíì wọ́n lórí ọ̀fẹ́ wọ́n ní ẹ̀bùn àti máa kọ ṣùgbọ́n àti sọ ńgbà míì ni wọ́n ṣe díẹ̀ fún ẹ wà bá wa Fetileko, lẹ́kọ̀ọ́ ẹ sì bá farabalẹ̀ fún ọ. ó dá nínú àkórí ìròyìn mi náà láti gbọ́ o tí wọ́n sọ wípé àlòkù ẹlikọ́pítà ni wọ́n lọ gbé wá láti Canada wọ́n ní wọ́n ti right ẹ̀ off wọ́n ti condemn ẹ̀ tẹ́ bá ń gbọ́ by condemn by condemn by condemn táwọn àbókí mọ́ sọ lẹ́yìn ìkùlé yìí tó mọ́ sọ pé à ń ra páànù by pan, by condemn wọ́n ní ẹlikọ́pítà tán tó já lọ́jọ́ sí wọ́n ní condemn ní ní Canada wọ́n ní bó sì wá dé Nàìjíríà làwọn ọmọ iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́ àwọn mẹ́jọ la gbọ́ pókú ń bẹ o ọdẹ á mú ìròyìn wá fún yín lórí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí àwọn ọmọ nàìjíríà ṣe ń ṣera wọn tán ṣe ń para wọn pẹ̀lú adúrú ìyà tí wọ́n ń jẹ lọ́wọ́ àwọn olórí wọn àwọn náà wá ń ṣera wọn lórí ntaajẹ ágbìnrin débẹ̀ lónìí tààràtààrà. bẹ́ẹ̀ náà ni lórí ọ̀rọ̀ EFCC àti Yahaya Bello agbẹnusọ ààrẹ sọ̀rọ̀ kárasọ̀pá ààrẹ náà ló sọ̀rọ̀ torí ntagbẹnusọ wọn bá ti sọ ààrẹ náà ló sọ wọn ní ọlọ́pàá ò lè ran EFCC lọ́wọ́ láti mú Yahaya Bello pé ọ̀rọ̀ wà ń díẹ̀ àwọn àṣírí kan wà ń bẹ immunity tí Yahaya Bello ń jẹ́ àwa ah, ah. wò pé kí ló dé tí agbẹnusọ ààrẹ ń sọ̀rọ̀ báyìí ṣé Yahaya Bello ló ní immunity ni so tí o lè bá ti sáde ibi tí immunity wà eh, òun náà ti yàn jọ immunity lọ́nu ṣé bó ṣe rí nu wọ́n ṣàkàwé ọ̀rọ̀ àgbèyìn níbẹ̀ ó ń bẹ́ẹ̀ ni pé ìròyìn tòní orí ẹ̀gbọ́n Báyọ̀ Ọ̀nànúgà ló dálé lórí ó dá ọ bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn náà update lélẹ́yìí o ilé tá a ló dà wò lánàá tá a mú fọ́nrán rẹ̀ wá fún yín lábùjá wọ́n ti kọ̀ǹfàmù o tá a ti ẹ̀sìn dúpẹ́ lánàá pé èèyàn kankan ò kú bá a ṣe ń sọ̀rọ̀ iná iléeṣẹ́ ọlọ́pàá ilé èèyàn kankan ò kú ṣùgbọ́n àwọn àjọ pàjáwìrì gangan tó ń dóòlà ẹ̀mí èèyàn wọ́n ti jáde o wọ́n ní èèyàn kú o èèyàn mélòó wá ní kí ni iṣẹ́ tí ìjọba ti ń ṣe látànà tí lè ti wó àmú kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wá fún yín. nínú ìròyìn lónìí bẹ́ẹ̀ náà làwọn ń bẹ́ wọ́n ní sàkí ń ṣe bí ọ̀rá eegun mọ̀ ń ṣe bí ẹran o wọ́n ní Gani náà tún wọ́ olóyè Sunday Igboho lọ sílé ẹjọ́ <laughs> ẹ̀ńtàn wọ́ lọ ilé ẹjọ́ tẹ́jọ́ sì wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ń bi mí wípé ẹjọ́ Gani ó ń da pé ṣé wọ́n ti gbàgbé ẹ̀ ní sọlóyè Sunday Igboho ti yọwọ́ ń bẹ̀ ni ṣùgbọ́n Gani fẹ́ mọ́ play smart ló náà bá lóun wọ́ olóyè Sunday Igboho lọ ilé ẹjọ́ kí ló dé ọ̀rọ̀ yẹn dàbí comedy skit àgbèyìn débẹ̀ mi ò fẹ́ ka ìròyìn tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ká àbí ó dà á gbé débẹ̀ á á sọ díẹ̀ fún yín lónìí nínú àkójọpọ̀ ìròyìn bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì láti gbọ́ tí sójà kan jáde tó ní owó oṣù òun òun tó ń rè báyìí fèsì Boko Haram òun tó ń rè báyìí fèsì àwọn bandit ní north òun tó ń rè báyìí fèsì gbogbo àwọn tó fẹ́ ba ilẹ̀ yìí òun tó ń dáàbò bò yín wọ́n ní fifty nine thousand five hundred naira lówó oṣù òun ó lóun wá ń wá wọ́rọ̀kọ̀ tó ń fi ń ṣàdá kóun lè tọ́jú ẹbí òun torí pé ọkàn òun ò sí ń bi iṣẹ́ ogun tán ràn mọ́ <laughs> òótọ́ ni bó ni odidi army ó sì mọ̀ gba fifty nine thousand five hundred kọ́pùrà ní lóòótọ́ ṣùgbọ́n àmọ́ atótónu rẹ̀ wá fún yín bẹ́ẹ̀ náà látún wá yànnànà lórí rẹ̀ tá a ti ń sọ fáwọn army tó máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn army inú wọn ò dùn sí bó ṣe ń lọ nàìjíríà o ẹ gbàgbé ń táwọn ọ̀gá wọn ń bọ̀ táwa sọ fún wa o torí ọwọ́ àwọn ọ̀gá wọn lówó wà ṣùgbọ́n àwọn ọmọ gangan inú wọn ò dùn wọ́n mọ tí mẹ̀kúnnù ń go pa ẹ báwọn náà ń pass through ẹ̀ ìyàtọ̀ tó wà ni pé wọ́n wọ kakí wọ́n gbébọn dání ṣùgbọ́n ìyà kan náà níjọ ń jẹ everybody ó dáa gbé débẹ̀ lónìí o bóyá ìjọba wà wò wọ́n yóò ṣàánú fún wọn torí gbogbo àwọn tí wọ́n jọ iléeṣẹ́ ológun káàkiri Europe ń bí owó gidi náà máa ń dà wọ́n máa ń ní àláwáǹsì gidi wọ́n máa ń fẹ́ tẹ́ wọn lọ́rùn torí kán lè ráyè ní ìfọ̀kànbalẹ̀ láti dáàbò bo ìlú ṣébi tó ń ṣe àwọn ọlọ́pàá náà nìyẹn tá à ń sọ fún wọn pé ìjà wọn làwọn aráàlú ń jà ìjà wọn làwọn tí ń ṣèwọ́de ń jà fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ àwọn ò lè ṣèwọ́de ṣùgbọ́n ń tẹ́ ẹ̀ bá ṣe ń tí ọlọ́pàá wọn ṣe nínú ìwọ́de ń bì ní wípé àwọn tó fẹ́ ṣe ìwọ́de yẹn wọ́n máa dáàbò bò wọ́n àti wípé tó bá ti wá rí pé ó ti fẹ́ mọ́ omi ti fẹ́ mọ́ pọ̀jọ́ kà lọ wọ́n wà á kó àwọn nǹkan tó fi mọ́ dìfẹ́ǹdì ara wọn wọ́n yìí kó mọ́ jáde nínú ìwọ́de ọlọ́run ó jẹ́ kí àwọn ọlọ́pàá nàìjíríà kan gbọ́n nínú àkórí ìròyìn mìíràn láti gbọ́ tán sọ pé ẹgbẹ́ àwọn tó ń já ẹrù importer and exporter wọ́n ní wọ́n ti ké gbàjarì sí ìjọba wípé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fáwọn náà bẹ́ẹ̀ ṣe ṣe fún Dangote ẹ ṣe fáwọn náà ẹ jẹ́ kàn máa fi náírà sanwó import and export duties ẹ jẹ́ kàn mọ́ fi náírà sanwó fúrẹ́ẹ̀tì owó ẹrù táwọn ń gbé wọlé àwọn táwọn import wọlé àwọn táwọn export jáde wọ́n ní kinní tí wọ́n ju bẹ́ẹ̀ bá gbọ́ iye tán ta àwọn mọ́tò ní ìsìn mọ́tò àlòkù tán kó wọlé sí nàìjíríà tán ń pè tòkunbọ̀ bẹ́ẹ̀ bá mọ iye tán fi ń já kọ̀ǹtínà ní ìsìn kì í ṣowó kékeré á gbọ́rọ̀ lẹ́nu ọ̀gá wọn ìdí tó ṣe sọ bẹ́ẹ̀ kí ló dé táwọn náà fẹ́ la sì mú fọ́nrán kan wá fún yín tí odidi ìkan náà àwọn sẹ́nẹ́tọ̀ tán sì ń ná dọ́là ní ìlú tán ti ń ná náírà mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tiwa tẹ́ wà ní ìlú èbò ká pé èmi ò sí nílùú èbò ní ẹ̀yin tẹ́ wà ní Europe ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ̀yin tẹ́ wà ní US ẹ̀yin tẹ́ wà ní UK àti gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá ṣé ní for example ẹ jẹ́ àfìlú kan ṣàpẹẹrẹ ní US ẹ̀yin tẹ́ wà ní US ṣé wọ́n máa ń ná náírà ní US ẹ̀ dáhùn ẹ rò pé mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ mo ń retí kẹ́ ẹ dáhùn lónìí ẹ bá ń dáhùn sínú comment section sí àwọn òyìnbó ní o mo mọ̀ pé ọmọ ọmọ yóò ọmọ nàìjíríà tó wà ń bẹ̀ gan so níbi tẹ́ ẹ ti ń rí náírà ná tàbí tẹ́ ẹ bá fẹ́ ṣe patí gan tá a máa ń wò yẹn torí mo ti wo patí lóríṣiríṣi tẹ́ ẹ máa ṣe us mi ò rí bí mo sì wo patí bàbá wa Sunday Igboho ní Germany tí ìyá wa yìí dára tán power tí ìyá wa yìí dára power rẹ̀ mo rí i pé ìrònà ná fún ọ ń bẹ̀ ìrònà ná ẹ gbọ́ sẹ́ẹ̀nà náírà ẹ kàn sẹ́ǹdì pati kan sí mi tàbí líǹkì pati ibi tí ẹ̀yin ọmọ nàìjíríà ti ná náírà tàbí tí òyìnbó tó ti ná náírà kí ló dífá fún ọmọ nàìjíríà ti ná dọ́là sánmù ilẹ̀rú nàìjíríà ni àwọn olórí yín yìí wọ́n ṣe wọ́n gbọ́ àrọ́wà yín gbogbo ọ̀rọ̀ tí ọ̀gá clearing and forwarding cp agency tán sọ union wọn gbogbo ẹ̀ lágbè ń débẹ̀ lónìí sóyè kán gbà fún ọ lóòótọ́ kán mọ̀ fi náírà kò tí ẹ̀ nídìí àríyànjiyàn oúnjẹ kan ti ṣe gbogbo eléyìí ti pẹ́ kí náà ń fi dọ́là clear ẹrù fún kó lè ṣe máa fi dọ́là clear ẹrù nàìjíríà kó dàbí kí n fẹ́ gbẹrùn bíi nísìn kán wá ní náírà ní fi lọ clear ẹ̀ wọ́n ní wò báyìí pé sórí ẹ̀ pé kí leléyìí in fact wọ́n wọ́n lè arrest mi torí wọ́n á fẹ́ yí ọpọlọ olúwa ẹ̀wò ó ra rí jù báyìí lọ nínú gbogbo àwọn àkórí ìròyìn tòní ní wa débẹ̀ àjọgbèrà wa débẹ̀ ni o nítorí wọ́n ní àgbàjọ la fi sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dòrí. àjọgbéra wa débẹ̀ lónìí ni kò ní dọ̀la ní báyìí ẹja wa mọ̀ wọnú abala tí ó mọ̀ kàn lọ abala sanáwọlé tá a mọ̀ fi gbéra wa débẹ̀ ẹ ní kíákíá ni a ní pẹ́ torí ẹ ṣe chiefs mo fẹ́ yà yín fọ́tò ẹ ṣe ìyá wa Stella o àwọn náà náà máa ṣe cheese bẹ́ẹ̀ náà ni ìyá wa Dorcas Jalo àwọn náà máa ṣe cheese nínú kọ́mẹ̀ntì mo máa ń rí gbogbo rẹ̀ ó dára alákọ̀ọ́kọ́ tá a kọ̀ ọ́ máa fún yín o ti ọ̀rọ̀ bọ́dàbọ̀ yìí o ó fi jíńjà àwọn boys ó fi jíńjà àwọn èèyàn ni pé má jẹ́ kí èèyàn kankan rò ọpin o ó ní àwọn tó máa ń wò lókè tẹ́lẹ̀ nígbà tóun ò tí ì lówó lọ́wọ́ tí òun ò tí ì kọrin là pé òun ti lówó ju gbogbo wọn lọ báyìí àwọn wo ní sì ń dárúkọ ó láwọn tó ń ṣe epo wà nú ẹ̀ ó nígbà yẹn nàìjíríà ó ní sẹ́wọ̀n orin ò tí ì nígbà tóun kọ́kọ́ blow ó níṣẹ́ orin ò tí ì ṣe déédéé ó ní wọ́n máa ń wo akọrin bíi àwọn tí máa ń ṣàgbé ni ó lálágbé náà máa ń fojú akọrin wò pàápàá jùlọ àwọn onífújì nkankan ó láwọn oní hip hop lọ́lọ́run lò fún ìgbésókè àti ìgbédìde orin ní nàìjíríà mo ní ó jọ bẹ́ẹ̀ lóòótọ́ orí onífújì àwọn mélòó náà owó mélòó náà rí nídìí ábọ́ọ̀mù àti kìnní àfi ṣóò ṣóò náà ti náwó fún wọn àtọ́ oníjùjú ṣùgbọ́n àwọn oní hip hop wọ́n ti sorin dọ́là wọ́n ti sorin dowó kò ní ìdí kó kí èèyàn kankan àbẹ́ èèyàn mélòó ni Burna Boy ń kí nínú orin rẹ̀ ó lóun ti lówó ju ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ó nígbà náà tóun sọ yìí ó ní àwọn tóun wò lókè ó ní tí ìbá ṣe wípé bóyá wọ́n wà nínú oil tó ń deal pẹ̀lú oil ó ní ìmí inú wọn bóyá politician tó ń kówó jẹ ó nínú àwọn kàtígórì méjèèjì ó lóun ti lówó ju gbogbo àwọn tóun wò lókè tóun fi ṣe mẹ́ńtọ̀ ńgbà náà lọ́mú ni ibú owó burúkú owó ti wà lọ́wọ́ rẹ̀ òótọ́ nísìnyí sọ kò fi ṣègbéraga Burna Boy bí ò bá ní yóò sọ fún pé òun ò ní ni ó wá ń gba àwọn yúùtù níyànjú àwọn tí ń tẹ̀lé tí ò tí ì dé ipò tó ń wà wípé ẹ wá o ó ní ẹ má jẹ́ kéèyàn kankan kọ̀ǹdẹ́ẹ̀mù yín o ó nítorí pé ká ní òun gbà kan kọ̀ǹdẹ́ẹ̀mù òun ni ó lóun ò ní dépò tó ń wá ìmọ̀ ni a èmi náà ó sì gbé kínní n ó fi ṣe àpèjúwe ọ̀rọ̀ n ó fi ṣe àrọwà fáwọn èèyàn wa pàápàá jùlọ ẹ̀yin yúùtù tẹ̀ ń wò wá mú rí pa láwọn yúùtù díẹ̀ náà bó ti ẹ̀ pàwọn àgbàlagbà tó gbọ́n jù á lọ ló pọ̀ jù ń bí i àti bàbá àti ìyá ṣùgbọ́n aláwọn yóò tún bí náà ẹ máa fi sọgbọ́n o má jẹ́ kí èèyàn kankan fọ̀ wálẹ̀ o Burna ló ní jíṣẹ́ fún yín bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn sáná wọlé mi láti gbọ́ o tí wọ́n sọ wípé ìjọba UK gbọ́dọ̀ san owó tanràn owó dámẹ́jìsì okòwò ẹrú tán wá ṣe láfíríkà pé wọ́n gbọ́dọ̀ san owó yẹn àwọn èèyàn ti wá ń jáde lẹ́yìn tí ọmọ Ghana tó di secretary general lánàá torí wọ́n ti yàn sípò báyìí ní ọmọ nàìjíríà làwọn alẹ́nu lọ́rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n náà bá fọ́n jáde wípé à wọ́n sanwó reparation owó damages náà ń pè bẹ́ẹ̀ pé kí ló dé ẹ mọ̀ ń tẹ́ ẹ fojú àwọn rí ní gbò ojú dúdú ẹ mọ̀ ń tẹ́ ẹ fi àwọn ìyá àwọn àwọn bàbá àwọn dá nù gbòòrè kéèrí pàápàá jùlọ àwọn Portugal kankan àti UK náà pé ẹ mú àwọn èèyàn lẹ́rú ẹ jù wọn nú zoo kán máa wò wọ́n bí ọ̀bọ ẹ ẹ ẹ ẹ fi ṣẹkẹṣẹkẹ sí ọ lọ́wọ́ lẹ́sẹ̀ pé ẹ kó àwọn èèyàn lẹ́rú lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ àwọn israel pé n tó mú yín san owó reparation fún israel ẹ sì mọ̀ pé wọ́n pa àwọn júù náà gbà náà pàápàá jùlọ Adolf Hitler wọ́n náà mọ̀ san owó reparation owó damages fún àwọn júù ní tán fojú wọn rí wọ́n wá lẹ ẹ wá fẹ́ mọ̀ rawọ́ ẹ̀bẹ̀ lásán sí Áfíríkà wípé kò jọ ẹ san àrọ́mọdọ́mọ yín ó san káwọn tó dẹ̀yìn lẹ́yìn yín ọlọ́run sì wá sí olórí commonwealth ní ìsìn bóyá yóò wá jà ní fitafita bóyá tí ó gbà jáde a mọ̀ wò ṣùgbọ́n kí nàìjíríà náà mọ̀ sun ìkànnù wá tiẹ̀ ń bi wá wípé wọ́n bá wa san ta ni ó gbà á àní gbà kíjọba bá wa gbà àbí gbogbo àwọn bàbá wa náà kó lẹ́rú ìtàn wà ń bẹ́ẹ̀ lọ́ọ́ Badagry ẹ gbọ́ ìtàn àní gbà kíjọba bá wa àrígbá o gbogbo wa látẹ̀wọ́ gba owó ìṣòwò ẹrú tán fi àwọn baba ńlá baba wa ṣe àgbà báyà rí gbogbo wa àjẹmọ́nú gbogbo wa ní ọ̀jẹ̀ a sì fi ṣe nǹkan gidi ni àrígbà kí èèyàn kan tún kó wa lẹ́rú kó tún ti ìdí owó yẹn kó wa lẹ́rú kó tún jàgbà lọ́wọ́ wa a lè bọ́ lóko ẹrú òyìnbó ká tún wá máa ṣẹrú lábẹ́ ẹlẹ́ran ara oní àwọ̀ aláwọ̀ kan náà bíi tíya tá a lè ṣẹra wá ń dò ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu kan náà àwọn ọ̀jọ̀gbọ́n à ń padà bọ̀. In fact, when I talk to friends abroad, they say we have been recognized. France, America, Britain, Germany, China, these are all countries now in the new scramble for Africa. And yet, uh, Nigeria is to be seen nowhere. And this debate on reparations was initially, I mean, I did my work on France Fanon. There's a whole section on France Fanon about reparations. And I think later, Abiola took it up, and the Jamaican High Commissioner in Lagos at the time, and they took it up, and we fought for it. But we have not been able to exert this type of pressure because we have not been strong. I mean, look at the reparations that have been given to Israel. Israel because of the guilt conscience that the, West, the Western world have, has over what happened to them, what happened to Africa through its slave trade, is much more worse. And yet they can justify giving Israel reparations and still talk about not giving us. It's not just apologies we want. But I think, so the, the point I'm making now is that we really need, beyond this issue of Commonwealth reparations, Nigeria must lead, be in the forefront of a new effort to go back to the spirit of the 60s and 70s, when we were in the forefront of a big, of a loud voice for Africa and for Nigeria. We, in the Commonwealth, we played a very, very vital role in the withdrawal of South Africa from the Commonwealth in 1964. But what has happened since then? In in 1990, in 2002, I think, Nigeria was suspended from the Commonwealth because of our domestic policies under on, on, on, Abacha. When, uh, when, when, when, uh, when Obasanjo came in, we played a leading role in the suspension of, of Zimbabwe from Africa. And that signal issue has really downgraded our, our profile in Africa because we play to the tune of, to the, to the, to the tune of the Western powers to get Zimbabwe expelled or suspended from the Commonwealth because of the problem it had with, with, uh, with, with uh, Britain, with Margaret Thatcher and the British government over what the agreement that they, they, they, signed at independence. So the point I'm making is that I think there's a, there's a time now for us to sit down and and we have think tanks in this country. ohun tí ọ̀mọ̀wé ń sọ náà ni wípé nàìjíríà ti gbẹ̀yìn bẹ́bọjẹ́ wọn ti gbàbọ̀dé fún àwọn ìran áfíríkà yòókù pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń yọ wọ́n kúrò nínú ẹgbẹ́ commonwealth nítorí wípé ohun wa ò tó a sì wà lára àwọn tán mú lẹ́rú ṣé nàìjíríà ò mọ̀ ni ṣé gbogbo púpẹ̀tì tán play náà tán ṣe bíi baby kingsway lọ́dọ̀ àwọn òyìnbó ṣé nǹkan fẹ́ mọ̀ ṣe forever lélẹ́yìí ní àkó yìí tó jẹ́ pé gbogbo àwọn alágbára ayé wọ́n sì ń wá bọ́n sì máa padà wá mú àwọn áfíríkà lẹ́rú ó dá o yóò sojú wa o kò ní iṣẹ́ yẹn wa báwọn olórí nàìjíríà sì rí nìyẹn ìwà ẹrú gan wà láyé inú ọpọlọ tiwọn gan ó dáhùn nínú ìròyìn sánáwọlé mi náà láti rí ibi tí àwọn <laughs> láti rí ibi tí àwọn òṣìṣẹ́ yunifásitì tó ti yarí mọ́ ìjọba lọ́wọ́ wọn yarí mọ́ ààrẹ Tinubu lọ́wọ́ wọn ní oṣù mẹ́rin rèé tẹ́tí ń dá àwọn sálárì àwọn wo wá ni kì í ṣe wo wọn lápapọ̀ wọn pé wọ́n ní union lóríṣiríṣi wọ́n láwọn eléyìí wọ́n ń béèrè fún sálárì oṣù mẹ́rin tíjọba jẹ wọ́n wọ́n sì ń béèrè fún àwọn àlàwáǹsì àti gbígbé owó sálárì sókè wọ́n ní àwọn fẹ́ jàjà ẹ̀tọ́ tàwọn báyìí àwọn senior staff àtàwọn non-academic staff nìkan ní o láwọn yunifásitì iléèwé gíga kò kan academic staff àwọn whole academic staff àwọn lecturer àwọn tí ń kọ̀yàn gangan àwọn yẹn gangan ni academic but àwọn non-academic staff òun gangan ni àwọn administrative staff tó máa ń wà lọ́fíìsì àwọn registrar eh, soja go soja com eh, lecturer lè lọ ṣùgbọ́n àwọn yẹn máa ń remain àwọn yẹn bí ìgbà tí olóṣèlú àtàwọn tó wà lọ́fíìsì àwọn civil servant bó ṣe rí nu bó ṣe rí gangan nu vc ó lọ wọ́n máa ń yan vc bẹ́ẹ̀ ni wọ́n máa ń yan bẹ́ẹ̀ ni lọ́rọ̀ kan wá ti láwọn ò ní gbà ó làwọn èèyàn wá ń rán ààrẹ Tinubu létí wípé kẹ́ tó wọlé kẹ́ tó dá ààrẹ lára manifesto yín ẹni ẹ̀ ní jẹ́ kí strike wà wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n lẹ̀ sí ti ń du kínní tó tipẹ́tipẹ́ pé àwọn ará bíi sáà ń dé wọn mọ́lẹ̀ pé wọ́n ti wá yarí mọ́ yín lọ́wọ́ àwọn yẹn ti ní àwọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì látòní lọ òní tí wọ́n ní Wike náà dá sí ọjọ́ tó máa kó àwọn bambiala síríàbò ńlẹ̀ ní Àbújá wọn lábújá làwọn eléyìí náà ti lọ bẹ̀rẹ̀ rẹ̀ o. ó dá o sọ́sìkù nínú ìròyìn sánáwọlé pápápá kámọ́dé náà pẹnu kámọ́boko lọ́lé olóró ẹ̀ ká tètè mú ṣẹ́ṣe lójú páálí o ó dà ní rí jù báyìí lọ nínú ìròyìn sánáwọlé lábala ti sánáwọlé tòní ní pápápá abala èyí olólùfẹ́ wa ní ọmọ kan báyìí abala comment section comment section tòní àyá náà ni ó gbé yín débẹ̀ ṣùgbọ́n àkójọpọ̀ live shows tá a ṣe lánàá àti prógráàmù àná ìyẹn news àná ìròyìn ọlọ́mọlú àkójọpọ̀ rẹ̀ ní o àkójọpọ̀ rẹ̀ lásìkò báyìí o ẹ mọ́ bínú ìjẹta o tá a ṣe mistake kékeré kan ṣùgbọ́n lónìí Eh, àwa náà ti mójútó dáadáa àyáwá ní pápápá eh, drive àwọn èèyàn wa lọ wájú mọ́ wà rọ́ọ̀fù wọn ló wà rọ́ọ̀fù lánàá wọn ló sì slow díẹ̀ wọn ló pẹ́ jára mọ́ lónìí o wọn pàdé yín bọ́sọ̀ mọ́jẹ́ ń dúró bó bá pẹ́ jù wọn ò fi gbogbo owó tó wà lápò mi wọn ò fi mu ẹmu tán bẹ̀ mu àtẹran ọ̀yà o mọ̀ pé bọ́sọ̀ tí wọ́n ti dúró dì ọ́ wọ́n máa tẹran ọ̀yà ń bẹ̀. <laughs> ó tún kí gbogbo akáàbọ̀ sínú abala conversation. section lónìí o alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ mọ múgbọ́ àti remi remi wọ́n ní ọ̀gbẹ́ni Bobby it's going to be blessing for Nigerian if China can colonize Nigeria because they go provide <laughs> basic amenities for Nigerian than your baba in Yoruba Tinubu tó bá gba ọmú bàbá yìí rẹ̀mírẹ̀mí ará Amẹ́ríkà tí ò mọ̀ ju Trump lọ <laughs> wọ́n ní. <laughs> can't do from his thing president trump mo ti mọ̀ pé wọ́n fi president trump sí bàbá yìí ò mọ̀ ju president trump lọ kó ẹ bá sọ pé god bless yorùbá nation rì rẹ̀mí rẹ̀mí ni mo sì ń wò yìí ó dáa àti gbọ́ yín o god bless america wà ní ọlọ́run ò ní bless america o Trump Trump Trump sáà <laughs> ni ẹ wá ní kí China colonize Nigeria ìka ní ìka ẹ̀ dá. ó dáhùn etí ọmọ tẹ̀lé báyìí ó ní àtìyá àmẹ́sọ́lá odùmọ́sù ni Kofi Annan was the former Secretary General of the United Nations. United Nations ah ok òótọ́ ni United Nations ó dẹ̀ wá láti Ghana òótọ́ ni eh, ṣùgbọ́n èmi ṣe mistake lánàá nínà kí tí ẹ sorúkọ ẹ̀ ni mo fẹ́ dá emeka àbí kí ni jẹ́ <laughs> ayé okú ó ní mo fẹ́ dárúkọ rẹ̀ ẹ mọ́ bínú ẹ ṣeun ṣeun fún àkíyèsí pàtàkì àwọn èèyàn tó ti ẹ̀pà kíyèsí mi sí pọ̀ bẹ́ẹ̀ náà ni at olúwayẹmísí wọ́n ní ìpínlẹ̀ mẹ́ta ní Nigeria embassy wà ní Amẹ́ríkà Atlanta Washington DC àti New York gbogbo àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ ó lè ní gbogbo wọn níbí náà nǹkan náà ẹ bá dé Rome nísìnyí lẹ́yìn tí ẹ bá ti san owó passport yín lórí ayélujára ẹ máa tún san owó owó tẹ́ ẹ bá fẹ́ lọ tẹ̀ka tàbí yàwòrán kí ọlọ́run gbà wá ní wa mí o wọ́n gbé láti nàìjíríà wọ́n tún gbé wà burúkú yẹn délùú òyìnbó at alimat bankole wọn ni mo kí ọ̀gbẹ́ni Bobby àti àyẹ ẹkú iṣẹ́ o mo máa ń gbádùn yín láti Cairo Egypt hmm, ìlú Pharaoh nù àwa náà ń gbádùn yín o Ọlọ́run a máa fún yín ṣe o ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ ká máa gbé sẹ́yìn ká máa gbèsè ẹ̀yìn Bobrisky o nítorí kò fi ẹ̀kọ́ gidi sílẹ̀ fún àwọn èwe tó ń bọ̀ ní tèmi Yorùbá kò lẹ́tọ̀ọ́ láti gbèsè adójútì ni ìmọ̀ ìmọ̀ rárá ó dáa ó dáa àti gbọ́ ti yín wọ́n ní lọ́dọ̀ tàwọn o kò lẹ́tọ̀ọ́ láti gbèsè yìn Bobrisky ó jọ ọmọ Yorùbá kò jọ ọmọ Yorùbá aláìda láláìda ń jẹ́ gbogbo ibi tó wù kéèyàn ti wá orúkọ kan náà nàmọ́ lò fàláìda àtàbímbọ́lá ilésanmi wọn ní akú ìsinmi òní òye bá gbé wa débẹ̀ ọlọ́run ní gbé wa débẹ̀ ah inú mi dùn gidi ó sì wù mí ó sì wù mí lórí láti jẹ́ ọmọ bíbí yorùbá nation àtàtà nígbà tí ọmọ akẹ́kọ̀ọ́ iléèwé gíga yẹn tó kéwì níwájú àwọn akẹgbẹ́ rẹ̀ yorùbá máa ń dùn o. ẹ wo bí ọ̀rọ̀ ṣe dá lẹ́nu ọmọbìnrin yìí yorùbá dùn o yorùbá nation no going back abẹ́ rí nǹkan gbogbo tán fẹ̀sìn gbà lọ́wọ́ wa rèé o ọmọ yín ọmọ yín ọmọ yín gbogbo tán fẹ̀sìn gbà lọ́wọ́ wa rèé bẹ́ẹ̀ yóò bá sì kéwì tí ó kejì àlá yóò ké ògùn yóò ké gbogbo ẹ̀mọ èmi náà ti ẹ̀ mú wì kékeré kan tí n ṣe ń ké ẹ wọ́n sọ wípé àjò orógbó orógbó láwẹ̀ orógbó ló fẹ́ ni àbóbì ni àjò orógbó orógbó korò sórógbó ló fẹ́ ni àbóbì àtúnfẹ́ figi orógbó dáná sànkó fẹ́ gbìjàjà ó lọ́mọ ìyá òní ọjọ́ tí mo bẹ̀rẹ̀ sí kàwé òwe yẹn bàbá mi kọ́kọ́ lé ní síta náà pé bó ló ti rí Ṣàngó nù lé yìí <laughs> kẹ́ ẹ bá a mọ̀ wípé a ti fọwọ́ ara wa síra wa gan nílẹ̀ Yorùbá torí gbogbo àwọn kinní ó dárúkọ àwọn alálẹ̀ ńbẹ̀ ẹ bá tọ ìdí ọmọ yẹn délẹ̀ ní ìsìn oníṣẹ̀ṣe ni ó jẹ́ a ti sọ nǹkan nulẹ̀ yorùbá ọmọ wa mélòó ló lè kéwì sọ́tì hmm, ẹ̀ moríkì ilé wọn gan ó rà ó at uh, joy fun joy fun wọ́n ní well done sir ó lágbára ó see how the useless money níbi tí màá ti ṣiṣẹ́ láti aago mẹ́wàá àárọ̀ di aago méjì tàbí mẹ́ta òru ní Iraq lórí three hundred dollars ayé mi ò kílẹ̀ ń wá ń bẹ̀ ẹ̀ pò ń bẹ̀ ní Iraq lọ́nlọ́n sí òṣogún bẹ̀ wọ́n three hundred dollars lóṣù ìyún burú jáì o àbí lọ́sẹ̀ lẹ́fẹ̀sọ àbí pàdé kò yẹ àwọn ọlọ́run mọ́ bá dáàbò bò yín o ọmọ Nàìjíríà torí ká lè rí nǹkan látọwọ́ kárọ́wọ́ mú lọ sẹ́nu torí ẹ̀ náà ní àti kò ń lé tán ẹgbọ́n tí bàbá wa sọ lọ́jọ́ sínú live show wa wọ́n láti kò ń lé tán ìdí táwọn amúgbó tán ṣe ń gorí oyè ńlẹ́nu tán ń ṣèjọba àtọ́lábọ̀dé ọlájúwọ̀n wọn ní ẹ wo òpònú Gani Adams pẹ̀lú ọ̀pá Mósè tó ń gbé kiri ó lọ ń gbọ́wọ́ lọ́wọ́ Ọọ̀ni àfin àrífín burúkú hmm, ó dáa wa ti jíṣẹ́ ẹ̀yìn ọlábọ̀dé ọlájú wọn o àgànímọ̀ ń bínú bọ̀dà gàní ń bínú gan o wọ́n ní bọ̀dà Sunday <laughs> Sunday Igboho ló jẹ́ káwọn èèyàn mọ̀ rin àwọn fi ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ Sunday tún kan eléyìí báyìí àtìmọ́ròhun adébọ̀ mọ́ròhun tó dùn ẹ̀jẹ̀ ọ̀sán yá mi dáadáa ní United States of America wọ́n ní ọ̀gbẹ́ni Bobby mi ó ṣe fún àwọn fuel marketer Nàìjíríà ọmọ mi kan tó jẹ́ CEO iléeṣẹ́ ara rẹ̀ aládàáni nù ó sọ fún mi pé márùwá ni òun wọ̀ lọ sọ́fíìsì ẹ̀ mọ́ bá dúpẹ́ pórí nǹkan wò ẹsẹ̀ làwọn èèyàn fi rìn kiri ó bà ní nínú jẹ́ púpọ̀ o bóyá àwọn alágbára yín yóò gbé agbára sílẹ̀ díẹ̀ ẹ̀ bá wà gbélé Ọlọ́run ó gbé wọn lẹ̀ kúrò ní agbára kò jù bá náà lọ. At Ezekiel Egbalẹ̀wọ̀n wọ́n ní the birthday registration saga is for twenty twenty seven election data collection abẹ́ẹ̀rí nǹkan kọ́lọ̀ ń sọ wa o kó mọ̀ jẹ́ wípé wọ́n fẹ́ fi mọ́ gba ọ̀rọ̀ election lẹ̀ ni wọ́n ní káwọn èèyàn wá mọ̀ ṣe birth certificate inú ọjà wọn ò gbọ́ àtàlọ́ládé mi àkànjì ọ̀yọ̀yọ̀ ní bábí ètò alẹ́ yìí tún ga ọ̀rọ̀ nàìjíríà ti súwa o àwa ará àbúrọ̀dù gan. iná ju one one dollar lọ láti fi mọ orí ní patí àwọn sẹ́nitọ̀ wa wá ń ba dọ́là nínú jẹ́ ní patí abẹ́ẹ̀rí nǹkan o ó súwa o wọ́n sì fẹ́ kí náírà ò gbérí bóò ní náírà ó ṣe gbérí nínú eléyìí ẹran ni at agnes olúwọ́n ní bọ́bí ẹkú iṣẹ́ o i like to add to your title ibà múnúdùn hmm, ẹ ṣeun ṣeun ọlọ́run ó múnú gbogbo àdùn just some corrections the former commonwealth secretary general was chief emeka olu anyaoku and former un secretary general was late kofi annan eh, i just love the way we correct ourselves ẹ ṣe very very much mo gbé gbági ni ẹ mọ̀ bínú i hone up my bad. <laughs> at ọlábọ̀dé ọlájúwọ̀n wọ́n ní former governor of kaduna state El-Rufai ti sọ wípé ó ti sọrí wípé àwọn máa sọ gbogbo nàìjíríà di mùsùlùmí that's why the senators refused him of becoming minister. Hmm. àwọn ọmọ nàìjíríà kì í gbàgbé o. ẹ ṣeun ṣeun o bàbá wa ọlábọ̀dé ọlájúwọ̀n ẹ kú rántí. Atmore Adeyemo Wani, I have been praying day and night to back up our agitators. Work for God to approve our Yoruba nation very soon. Amen. Amen. Let's ṣeun ṣeun àdúrà yín ó gbà lórí gbogbo wa o. Àtìtìlọ́lá Adéẹ̀kọ́ wọ́n ní Bobby Kofi Annan Kolo ló represent Nàìjíríà The Commonwealth o. Emeka Anyankun ní o. Mo gbé mo ń sùn gbà náà. <laughs> Ẹ ṣeun God bless you at riscot adigun yami dada wọn ní bàbá Ọbásanjọ́ ṣe bí ẹ ṣe pírẹsidẹ́ǹtì <laughs> nàìjíríà rí sí ẹsẹsẹ rí pé ọmọdé pọ̀ tí kò lọ sílé ìwé ní àwọn twenty million guinea pé wọ́n náà out of school children ẹgbẹ́ gbogbo ẹnu yín sọ̀hún sí gbójọ́ bàbá gorilla ọmọ àlè yorùbá ọmọ àlè nàìjíríà bàbá àlè fún àwọn ọmọ rẹ̀ ẹ ní ìdí dna mo ní à ṣé wọ́n tún máa ń ṣe dna ìbàgbàlagbà ní ìyá wa riscot adigun ẹ mọ́ bù bàbá o. ó dáa tí ó mọ̀ tẹ̀lé báyìí ni àti Yorùbá Nation TV wọ́n ní ọ̀gbẹ́ni Bobby Kofi Annan kì í ṣe ọmọ Igbo tàbí Nàìjíríà Kofi is from Ghana and is Ghanaian citizens. ó dàárọ̀ agbádùn yín from Hong Kong mo bá pariwo mo ní Hong Kong lọ́ọ̀lọ́hùn ìlú tán lè yẹn mọ́ lu ọ̀sẹ̀ kan pẹ̀lú báàlù kọ́hún kéèyàn tó débẹ̀ mo ṣe ni o gbogbo wa ti sá kò lé tán ọrọ̀ ajé ìsá bí orí ń gbẹ́sẹ̀ lọ òye wa àgbà Yorùbá nìsan eh, gbogbo ẹ̀kọ́ tá a lọ kọ́ lóde á wà á fi múlẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyá wa Rizkat Adigun ọ̀nà sọ̀rọ̀ sí Ọbásanjọ́ lẹ́ẹ̀kan wọ́n náà bẹ̀rù bá bí ọ̀rọ̀ Yorùbá kó yé mímọ́ ó ṣe bí inú ìwé mímọ́ Ọlọ́run pa gbogbo àwọn géèrún ni ṣé Bobrisky wá lórí méjì ni bí àwa bá gbèsè yín irọ́ Ọlọ́run ń kọ́ òtítọ́ ló dára ju o ká má gbàgbé ọba Ọlọ́run ń bọ̀ wá bá wa o ó dàárọ̀ kásùnre o ìbà kéde fún gbogbo nation Yorùbá nation we love you too gúdùwà yóò ẹ̀ ṣeun ṣeun ìyá wa dáadáa àwọn ògbèsè yín èèyàn kan a kàn ń béèrè ní ẹ̀mọ̀ pé two side la mú wá fún yín wọ́n ní tábà àìfarí apá kan dápá kan sí àní torí pé gbogbo ayé ń bú Bobrisky káwá mọ̀ mú àwọn tí yìnyín náà wà ọ̀tọ̀ ní bá a ṣe ń rí nǹkan àti wípé ẹni yẹn náà sọ nínú ọ̀rọ̀ yẹn lọ́lọ́run pa àwọn géèrún ní inú bíbélì ọlọ́run ló pọn ọrùn kì í ṣe èèyàn àbá ṣé ká kú fi lọ́lọ́run lọ́wọ́ ká fi dàjọ́ lọ́lọ́run lọ́wọ́ tó rọ́lọ́run gan ni love your neighbor as yourself Bobrisky sì wà lára labour wa <laughs> bàbá mà da ọ̀rọ̀ síwájú sẹ́yìn tá a bá tún padà sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sì sì ń wo Bobrisky ìran tí ò pàdánù látijọ́ yìí ṣáwa láwà ní ẹ̀ ọlọ́run ló mẹ́ni tí ò là ó rà ó àtìyá wa sọlá òdùmọ́sù wọn ní àwọn gbàtún yín o gbàtún mo ti kó rìn thanks for giving us confirmed and undiluted news ibà gbé wa débẹ̀ ibà confirm. ìyẹn confam ẹ̀ kó tó sẹ́ǹdì ẹkú iṣẹ́ ọpọlọ ọpọlọ àti ẹ̀bùn tí ọlọ́run fún yín kò ní dìbàjẹ́ o olórúkọ jésù àmín love always i love you and your husband too ẹ ṣeun ṣeun. At Vikayo Victor Oni, good afternoon, Ogbeni Bobby. Well done on giving us updates on what is going on. May Almighty confirm to give you more strength. Please, my regards to Aya. I am always watching you from Indian Police. ṣeun ṣeun o, confirm yẹn o. Ó dà pé ibi tẹ́ ẹ ti ń mo recognize yín. Ó sì Love always àwọn fẹ́ràn ara wa ń bì náà ní ibà ìfẹ́sowápọ̀ náà lẹ́ fi mí jẹ. At Akilusi Michael Aderemi, wọ́n ní let make sure we allow our culture to prevail and our language bẹ́ẹ̀ ni ẹ̀ ń bá ti sọ èdè nù. Ó ti sọ identity nù àmì ìdánimọ̀ rẹ̀ ti parẹ́, ó ti lọ́nu. Bẹ́ẹ̀ náà ni at Janet Adégbẹ̀dẹ, wọ́n ní that country is finished. Country bo, gbogbo wa náà la mọ̀ bí tó ti finish, torí ẹ̀ la ṣe ń wá tuntun àtṣem logan wọ́n ní ayé ti dayé ọ̀làjú o ẹ fi Ọọ̀ni sílẹ̀ kó ló gba ẹ̀ ọmọdé ni eré ni bàbá yìí ń ṣe eré náà ń ṣe tó bá sì jó òótọ́ ni <laughs> in down. at dj ọláwà wọ́n ní àbí ọláwà wọ́n ní Bobrisky kì í ṣe ọmọ yorùbá o ọmọ àbúlà ni gmo <laughs> yorùbá ní obìnrin a sì tún ní yorùbá ní obìnrin a sì tún ní ọkùnrin òótọ́ ni a ní alájàpọ̀ àní èèyàn GMO láàrin wa ọkùnrin ń jọkùnrin obìnrin ń jóbìnrin ni a sì lórúkọ fún wọn orúkọ wo láwà pé àwọn yẹn ńlẹ̀ Yorùbá àwọn ìbò lórúkọ fún wọn àlòkọ fúnrú wọn ńlẹ̀ Yorùbá. ó ra o as Adéfúnkẹ́ Bello wọ́n ní release Bobrisky Nigerians are not innocent ẹ rí pé ṣáìdì mi náà gbé wọ̀ báyìí as Adéfúnkẹ́ Bello wọ́n ní kàn fi Bobrisky lẹ̀ wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà lẹ́lẹ́sẹ̀. ṣé ẹ wá rí pé àfìsí bì kan báyìí gbogbo àwọn bó bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ náà là ń mú wá gbogbo yín lẹ láàyè ń bí. ó dá o àṣẹm lógàn wọ́n tún sọ̀rọ̀ wọ́n ní dollar is not affected by the abuse of current law EFCC cannot prosecute anybody for abuse of dollars but is dollar our currency mo dán lóhùn wọ́n lè tẹ dọ́là mọ́lẹ̀ àbí wọ́n lè tẹ lójúmọ́lẹ̀ àmì òtí ẹ̀ tí ìrìbí tó yìnbó ti ń ṣe dọ́là bẹ́yẹn gbogbo owó téèyàn bá abuse Nàìjíríà EFCC lẹ́tọ̀ọ́ àti mú yín kì í ṣe náírà nìkan gbogbo owó yìí ṣe torí pé ó jẹ́ dọ́là nìkan àti wá wípé dọ́là kọ́ là ń ná nàìjíríà ara abuse kan nìyẹn ẹ wá náwó olówó ẹ fi ń gbẹ ẹ fi ń tẹ ẹ fi ń tẹ náírà rì ẹ fi ń gara lẹ́gbẹ̀ẹ́ náírà ẹ fi ń tẹ náírà rì ẹ ń tẹ lórí mọ́lẹ̀ kí ló tún ju abuse lọ tó jù yẹn lọ Richard, àrò ọmọ kanra mọ wọn ní ọbẹrin Bobby ẹkú ètò bàbá tàbí ìyá rẹ̀ wo ni yóò gbàdúrà pé kí ọmọ rẹ̀ dàbí Bobrisky òótọ́ ọ̀rọ̀ kóró àríkọ́sí ọmọ yorùbá wo lẹ rí lára Bobrisky yorùbá nation no going back n táwọn ń sọ ni wípé kí ni la fẹ́ mọ̀ pé sentiment ní gbogbo ohun tí ọ̀gbẹ́ni Bobby ń sọ yẹn náà ọ̀gbẹ́ni Bobby ṣọ́ra ẹ kí ló ń sọ yẹn náà ṣé àríkọ́sí ọmọ yorùbá wà lára rẹ ní tẹ́ ní kí yorùbá mọ̀ gbèsè lẹ́yìn n ò ní kí yorùbá gbèsè lẹ́yìn o mo mú sáìdì àwọn tán ní kí yorùbá gbèsè lẹ́yìn fún yín ni o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o <laughs> at Victoria Bádéjọ ìyá mi dára wọn ni happy Sunday to you Mr Bobby Kingson ní àdé ló kọ orin náà o ẹ má fi orí ògògò wẹ́ta tí òro ọba ẹ̀yẹ ní ṣe Yorùbá nation no going back I'm loving your classical news from Blue Springs United States of America ẹ ṣeun ṣeun ìyá wa Bádéjọ Victoria n ò ní wáyé tí o ẹ bá ń kí Kamala. <laughs> at samson olúwaṣọlá wọn ní bobby good talk and good news thanks ẹ ṣe ṣe ẹ ṣe ẹ ṣe ẹ god bless you ẹ̀yin lẹ mọ jẹ́ kó rí mi wú ẹ ṣe ń ṣe ń ṣe ń ṣe mi o. at felicia rẹ̀ mú wọn ní god bless you bobby mi náà yára ní amen mo hàn amen and you too àwọn messages to short yìí ó go straight to the point wọ́n pọ̀ gan ni mo ṣe yá la yan àwọn tó kéré tó ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì láàyò at Michael Ọlá Olútúndé wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹ kú iṣẹ́ o ọ̀rọ̀ Nàìjíríà immigration tàbí embassy Nàìjíríà bákan náà ni ọ̀rọ̀ gbogbo wọn tó rí káàkiri tí wọ́n wà o wọ́n ní gbogbo ibi tí wọ́n wà wọ́n ní bákan náà ni ọmọ sórí àbí àwa táwa ń róòbù à ń pariwo wọ́n tún ń gbá wa <laughs> nílùú èbò. ó dá o àtẹ eh, anointed wọ́n ní God bless Yorùbá nation àmì àṣẹ Èdùmàrè ọlọ́run kí ó bùkún ilẹ̀ yorùbá orílẹ̀-èdè yorùbá at abọ́láńlé ògúndọ́lá ògúndọ́lá àwọn ní ọ̀gbẹ́ni bọ́bí àyà gbìyànjú o rílì gbé wa débẹ̀ more grease to his elbow ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún àyà kó máa sinmi o lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ọ̀gbẹ́ni bọ́bí irú kì í dédé yin ara rẹ̀ lọ́bẹ̀ o ó sọmọ o ó sọmọ o gbọ́ àmì tó bá wà lórí ẹ̀ wọ́n ní ọ̀gẹ́ fìlà ń relé ọ̀gẹ́ gèlè fìlà mi náà ń bá yóò dàárọ̀ o òòrùn ayọ̀ la máa sùn àbí a ti sùn a ti jí àtúnjísáyọ̀ ẹ ṣeun ṣeun ìyá wa yorùbá nation no going back ìyá wa abọ́láńlé ògúndọ́lá ògúndọ́lá nù ẹ ó di méjì lọ́ọ̀dẹ̀ mi àtìyàwó olúṣọlá ìrìn fákẹ́yẹ wọn ní ọ̀gbẹ́ni Bobby mò ń gbádùn ètò yín lọ́nà púpọ̀ o ó ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó ń lani lóyè gan-an ní nípa ètò ọmọnìyàn ó tún ń dẹ̀rìn pààyàn iṣẹ́ yín a máa ga sí o àmì òtòrí Yorùbá náà ló ní ibi gíga là ń bọ́jọ́ gíga gíga là bóòrùn ẹ bẹ́ẹ̀ náà náà ní iwájú lọ́pàá ẹ̀rìtì ń ré sí ọ̀dà ẹ̀jẹ̀ amọ̀ ó ra o àtẹ̀ Stella òdèlè ìyá mi dáadáa wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ṣé wọn ò rí bí ebi ṣe ń pa àwọn èèyàn kan nǹkan tí wọ́n ń ṣe yóò dá o wọ́n ń fi owó yán àwọn èèyàn lójú àwa tá a wà lábúròdù kò ju kò jọ wá lójú but àwọn tó wà ń lé eléyìí ò dá o sáwọn tó wà ń lé náà ṣé kì í ṣe wọ́n mọ́ gbóríyìn fún ọ ni ọ̀pọ̀lọpọ̀ lóyìn tẹ́ ẹ bá wo kọ́mẹ̀ntì ibi tí fídíò yẹn ti kọ́kọ́ jẹyọ ọ̀pọ̀lọpọ̀ ló yìn pé ah, bàbá bàbá mo ní àwọn ará bí owó yín ni owó àbùnà fi ń ṣàbúrú lálejò. ní báyìí ẹ jẹ́ wá sáré kí gbogbo àwọn mẹ́mbà wa tó ń fowó wẹ̀ wá akínyẹlé ẹ ṣé o bramuyi ẹ ṣé jesus is lord ẹ ṣé joseph ìwọlòdè ẹ ṣé sunday adéyẹmí ṣèṣe bàbá sunday ìgbòho Sunday Adéyẹmí òkè Adéyẹmọ làwọn. Olúwọlé Bákàrẹ̀ àti Prince Roland Kọlùsàdé ah, ah, ah, bàbá wa ti join wa ti pẹ́ láti bí oṣù márùn-ún. bẹ́ẹ̀ náà ni Richard Ìbídàpọ̀ ẹ ṣé Hannah Adéwòye ìyá mi dáadáa nù ní US ẹ ṣé ẹnjìnìà Olúwaṣèyí Olúṣẹ́gun blog àwọn oníblọ́ọ̀gì náà tún ń fowó wò wá Hasan Adéyẹmọ Deledin àti Akínyẹlé ẹ ṣé o bẹ́ẹ̀ náà ni má kánjú ànífowóṣe ibà mọ́kànjú nù. ẹ̀sìn yínká ẹ̀gbẹ́ làwọn caroline fowóṣeré àyà ah, mi ti dé bí wọ́n fowó ṣe fún wa adéọba àríyọ̀ ẹ̀ṣẹ́ reverend Doctor joshua gbémilékè bámi bẹ́ẹ̀ lákín ogundìran àti Timmy Titus my brother ẹ ṣeun ṣeun o ẹ ó dá àwọn eléyìí tí ó mọ tẹ̀lé báyìí àti Grace olùṣọ́ tó wọ́n ní ọ̀gbẹ́ni Bobby olójú àkísà àgbàlagbà tí ènìyàn lè gbé wọ̀ sí ọrùn àkísà àgbàlagbà mìíràn ti ya kódà kò ṣeé yálò mọ́ nítorí náà kí a sọ àkísà ìyálò báyìí nítorí olójú àgbàlagbà tí ó ní aṣọ ire ní orí kọ́ àwọn ọ̀sìn àgbàlagbà déédéé ó dáa o àwa náà ti gbọ́ torí wọ́n ní bọ́mọdé bá ní aṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà ẹ mọ́rẹ́ ìwà àkìsà kákìsà o. ó dá o at Elizabeth Àránṣíọlá wọ́n ní good morning ọ̀gbẹ́ni Bobby tiwa nìkan ṣeun ṣeun adára wa mọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ ṣó yín ò lẹ́gbẹ́ I love your show sir thank you for all you do thank you so much ma I appreciate you àjọ mọ appreciate ara wa ni àjọ ń gbéra wa débẹ̀ ni ẹ ṣeun ṣeun. At Florence Adeosun Balogun wọ́n ní Sharia is not a Yoruba language. Let it be in the north permanently forever. <laughs> Wọ́n bínú náà. Let it not come down to Yoruba land now and forever. Amen. Bó ṣe rí nu kó má dé ilẹ̀ Yorùbá o. Sharia kì í ṣe Yorùbá word bẹ́ẹ̀ náà ni àti Modúpẹ́ọlá Bello wọ́n ní Ọ̀gbẹ́ni Bobby mo sọ nínú ọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá pé gbogbo àwọn tí ọjọ́ orí wọn bá ti lé ní ọgọ́rùn-ún ọdún kò gbọ́dọ̀ máa pa àpàṣẹ mọ́ nítorí ọjọ́ orí wọn ti lọ kí wọ́n lọ sinmi ẹ̀ wọ́n máa ń yí ọjọ́ orí wọn wálẹ̀ náà ni àbíbò wa ni wọ́n ṣàfẹ́ kú sórí oyè wọ́n fẹ́ kú sórí ìṣèjọba àlééfà bẹ́ẹ̀ náà ni at hannah Àyànṣọlá Ọ̀gbẹ́ni Bobby ọgbọ́n ìmọ̀ àti òye kò ní fi í sílẹ̀ wọn wá tẹ lọ́ọ̀fù sí èmi náà wá ní àṣẹ ìdùmarè mo nífẹ̀ẹ́ yín náà ẹ ṣeun ṣeun o. àtọ́láyínká adésínà wọn ní Ọ̀gbẹ́ni Bobby ṣáná wọlé pẹ̀lú àwọn tí mu gègé mu ẹgbẹ́ ọlànà ìyá mi dáadáa mo ti rorúkọ yín báyìí you always act funny ọpọlọ ọmọ iléèwé yẹn kò ní dọ́bà ọgbọ́n ìmọ̀ àti òye ọlọ́run yóò fún ọmọ akéwì yẹn o ní orúkọ jésù àmì ọláyínká ìyá àbejì ni mí o mo ti rí yín bá my husband adéyínká bàbá seven tí wọ́n máa ju fídíò sí mi gan just subscribe to your channel ah bàbá iṣẹ́ o today Bobrisky matter should be judged according according his criminal report okay not to change the narrative as if yorubas are against our brother it's pure lies he purposely allowed himself to be dragged down and detained in the police prison let him change to be good guys and truthful yoruba son ọ̀gbẹ́ni àwọn tí ń gbádùn ìròyìn o ọlọ́run yóò máa bá yín ṣe o ní orúkọ jésù àmì àṣẹ ìyá mi dáadáa ìyá <laughs> mi ọláyínká ẹ ṣeun ṣeun o bàbá sẹ́fún ti ń kọ́ ṣe ń pata sí ẹ lẹ́nu ẹ mọ́ lo ata gm fún bàbá mi o yóò dáa fún yín mi àti Michael Olútúndé wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ṣé bí àwa Yorùbá náà ni a máa ń sọ pé bí aláṣọ bá ti pe aṣọ rẹ̀ là ń bá a pè bó nígbà bá ṣe pe igbá rẹ̀ ní o ẹ wọ́n máa ń lo aṣọ yẹn lè lo aṣọ náà fún àti ní ká máa dá òwe tiwa náà pa. àwọn ọba wa ni wọ́n máa ṣe àtúnṣe sí ìgbésẹ̀ àti ìwà wọn àti pé àwa náà a tún sọ pé ọmọ tó bá sípà níyà rẹ̀ ń gbé o bẹ́ẹ̀ ni bà mí ẹ pa mí àwọn ọmọ Yorùbá lè má nífẹ̀ẹ́ sí ohun gbogbo tí à ń rí nípa wa ṣùgbọ́n tí àwọn ọba a ò ní kọ̀ láti máa yí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tí à ń rí pẹ̀lú wọn àmọ́ yí fi yan lára àbí ẹ ṣé o bàbá wa àti bíbí Táyọ̀ Adéyẹmọ ó dá wọn ní ààyè gba tápà tán wọ́n fẹ́ẹ́ ìgúnnu ẹ pa mí bàbá wa kì í ṣe ẹjọ́ àwọn oníbàárà iṣẹ́ bàárà ni iṣẹ́ àwọn arẹwà ṣé mo gbà ṣé bàárà ni àbí oníbàárà ó dá àní rí jù báyìí lọ ní abala ti comment section ẹjẹ abọ́ọ̀dì sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby fún àkójọpọ̀ ròyìn tó kù káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa sáyẹn àṣeyín dáadáa ó yá kẹ́ wá jókòó dáadáa báyìí torí a ṣéǹjì mọ́tò a ṣéǹjì jẹ́ a ṣéǹjì réèsì a sì ṣéǹjì dráìvà èmi ni ọlọ́kọ̀ tí mo wà yín báyìí ọlọ́run sì ni chief pilot wá ibà àròyìn náà ni òun ó àmọ́ gbé eré ẹ̀ńkọ́ kan ìjèjì báyìí wọ́n mọ tíkù yín tíkù mi àtíkù yọ àwọn ìròyìn wà nílẹ̀ tí wọ́n fi tíkù yín bá bẹ́ẹ̀ ni bá ń bẹ̀ náà ni o àmọ́ sísọ lójú eégún àmọ́ yànnà náà báyìí ẹ̀ báyìí ẹ̀ bá pín kó kálé kó kákọ ẹ̀ mọ́ bá kọ ìmọ̀ràn yín sí inú àwọn comment section àmọ́ ríre bára wa ṣe ẹ mọ̀ bá wa pín torí bẹ́ẹ̀ bá pín bó làwọn èèyàn ó sì mú tọ́ wọn kàn tiẹ̀ ní ẹnu dùn ẹnu dùn pé ẹnu mi dùn ju yọ lọ́mọ ní bó lẹnu ó sì dùn ju yọ lọ́rú ẹni tó bá sọ orú ọ̀rọ̀ yẹn sí yẹn náà ẹnu tiẹ̀ náà dùn lórí bó ló ṣe mọ̀ pé ẹnu mi dùn <laughs> etí tiyín náà dùn <laughs> etí tó dùn náà fi ń gbọ́rọ̀ tó dùn aláàmọ̀ pọ́nu mọ́ àwa náà ti mọ ìdí táwọn èèyàn ṣe ń ra irọ́ àwọn òsì fẹ́ bá wọn tarọ́ la ṣe dúró sí di òótọ́ wa ṣùgbọ́n pé àwa náà ní pọnnu mọ́ òótọ́ òun nǹkan fi ń yàn wá jẹ tẹ́lẹ̀ nù àmọ́ pọnnu mọ́. aláìmú irọ́ mọ́ aláìmú irọ́ mọ́ láì fikún láì yọ̀kan kú òǹbẹ́. ó dá o ní alákọ̀ọ́kọ́ tá a kọ̀ mẹ́nu lé ọ̀dọ́ bùrọ̀dá báyọ̀ ọ̀nànúgà là ń lọ o wọ́n ní àlòkù àlòkù pléènì àlòkù epo òyìnbó <laughs> àlòkù ọkọ̀ òyìnbó wọn náà náà ráfà rẹ Tinubu ogun ẹ̀yìn tẹ́ ń pariwo wípé wọn lọ ra pléènì nínú kòsíkòsí bẹ́ẹ̀ náà ní ṣeun náà ló ju ìbéèrè sí bọ̀dà báyọ̀ ọ̀nànúgà agbẹnusọ ààrẹ wípé ṣé tẹ̀yìn bá jẹ́ bàbá tẹ̀bí ń pọ̀n ọmọ yín nínú ilé tẹ̀sí lówó lọ́wọ́ tẹ̀ fẹ́ rè ra mọ́tò pé ṣé lọ ra mọ́tò ẹ̀ jẹ́ kébi pa àwọn ọmọ yín àbí ẹ pa mọ́tò tìǹà ẹ yọnu owó mọ́tò ẹ rè fi gbọ́ bùkátà àwọn ọmọ kí lẹ́ ṣe bọ̀rọ̀ àbáyọ̀ bá ń gbọ̀n létè wọ́n ṣàwọ̀ náà báyọ̀ wọ́n fi yí mọ́ pé safety ni wípé èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ wà safety pé ṣe é fẹ́ káàárẹ̀ ikú ni. ẹ jẹ́ àgbọ̀ lẹ́nu bọ̀dà àbáyọ̀ fúnra wọn torí kẹ́ <laughs> mọ́ ni mo sọ bẹ́ẹ̀ bọ̀dà àbáyọ̀ ẹ bá ń tẹ́ sí i ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bọ̀dà Báyọ̀ Ọ̀nànúgà náà ìbéèrè tí oníròyìn bí wọ́n náà ni wípé lórí ọ̀rọ̀ Yàyà Bello láti mú un káti bí pẹlẹbẹ mọ́ lẹ̀ jẹ́ wípé bọ́dà báyọ̀ kí ni pírẹsidẹ́ǹsì ń wò nígbà tí wọ́n ní wọ́n ń lé yàyà kiri tán fẹ̀sùn kàn wípé ó kówó jẹ ó ṣòwò òlù mọ̀kùmọ̀kùkù mọ̀kùmọ̀wó iná sì rèé àwọn ti stéètì ẹ̀ chapter àwọn wọ́n ń kílẹ̀mù pé owó òlù àwọn owó ìpínlẹ̀ àwọn ni ṣùgbọ́n ọ̀dọ̀ yín ni gbogbo wọn ti ń gba location kí ló dé tí ààrẹ ò dá sí àti wípé kí ló dé tí ìjọba ò fọwọ́ òfin mú yàyà Bello kí ló dé tó ń sá pamọ́ tí ìjọba Tinubu sì ń wo ó ràn ẹ jẹ́ àjọgbọ́n tí bọ̀dà báyọ̀ sọ. I think it's a bit it's a bit complicated. Yeah, the EFCC is an agency of federal government and uh, it wants to arrest Yahaya Bello. is hiding on, uh, under the uh, of uh, the governor of Kogi State, mm. his successor, who happens to enjoy uh, immunity. That's the problem. Because if he stays inside Governor uh, Ododo's uh, house, mm. the police cannot do anything because you'll be violating that immunity that the man enjoys. It's just like a, a diplomat who enjoys certain immunity. We cannot do anything about it. Remember in the UK when they were looking for uh, this man, uh, the WikiLeaks man, mm. and he went to hide in one embassy. In Britain, in London, there was nothing they could do. They left him there. I think I think one day maybe I don't know I forgot what happened now. It, I think they later arrested him. Maybe he came out or something and they arrested him. But for year for several years, the man was held up in that embassy. Mm. So it's the same thing. Ododo enjoys humility. Mm. Abelo is believed to be hiding there. They, they cannot storm the place and uh, and say they want to arrest him. That, that's the problem of uh, EFCC. Mm. And the police cannot they cannot help EFCC ọ̀rọ̀ lẹ́sìn bọ́lá nùbọ̀rọ̀ àbáyọ agbẹnusọ ààrẹ Tinubu wọ́n ní ọlọ́pàá ò ní ẹ̀tọ́ láti ran EFCC lọ́wọ́ láti mú yàyà nítorí wípé yàyà ń sá lọ <laughs> wọ́n ní immunity ló yàyà lọ́dọ̀ òdòdó ní Kogi o wọ́n tún wá bí bọ̀dàbáyọ̀ léèrè wípé ṣé ààrẹ ò kọbi ara sí bí àṣẹ ọmọ Nàìjíríà ní pàápàá jùlọ nínú ebi ìyà ìmílókàn yìí nínú tó tún sọ orúkọ ààrẹ di orúkọ ààrẹ T-Pain bàdàdà báyọ̀ náà sọ̀rọ̀ nípa T-Pain ni wọ́n láàrẹ̀ yìí ṣe T-Pain wọ́n ní wọ́n mọ n tí àwọn ọmọ Nàìjíríà fẹ́ náà wá ní kílódé tààrẹ́ rè kọ́ adúrú ilé yẹn fún VP wọn tó ná adúrú owó yẹn fún Shettima under my foot tó ń pe gbogbo nǹkan lọ́ndà my foot àti wípé kí ló dé tán rè ná owó tùnùtùnù sórí jẹ́ẹ̀tì presidential jẹ́ẹ̀tì ẹja gbọ́ ìdáhùn bàràbáyọ̀. call it insensitivity. I would say all those uh, uh those ones items we mentioned, uh, uh not a new jet. The president don't buy a new jet. What he has is a refurbished jet. It has been used by somebody else before he got it. I said that is uh, is a much newer model mm. than the one that President Buhari left behind. And the one President Buhari used was actually bought by President Obasanjo 20 something years ago, about 20 years ago. So, and if you also recall, there was a time the president went to Saudi Arabia that plane developed some problems and the president had to leave either uh, in a charter jet or, or, or maybe the same for the one um, people were using to take him to where, uh, to, I think was going to Netherlands or came, was, yeah, I think was going to, so he had to, so, and that, that thing has shown that there are problems with the plane. And that was why the president said, and then of course, uh, there was a day I talked to the NSA about it. The NSA is in charge of yeah. supervising the, the presidential fleet, air fleet. President fleet. And he said the, the maintenance cost so, so has been going up. And that was because the, of the age. Age of the plane, 20, 20 year old plane. And that was the reason they said, look, it's better for them to acquire another plane so that at least to reduce the cost mm-hmm. of mm. maintenance. I think are, people should try to uh, prioritize the safety of the president. And I'm not sure anybody mm. really wishes our president to mm-hmm. to go and crash in the air or something. We want his safety uh, so that he can do his time and hand over to whoever wants to take over after him. Uh, so his safety that was paramount at the at the at the, at the back of the mind of of uh, the National Assembly that approved it mm. and the the decision to buy that said not a, a new plane, but a refurbished plane uh, that has done, uh, done very well. So that safety was paramount. Mm. Uh, it's not because the president wants to enjoy himself. No, as some people are saying that's not the issue. ní báyìí ìbéèrè tí wọ́n mọ̀ tẹ̀lé tí Ṣeun Channel Tóbi Bàràbáyọ̀ tá a sọ ní èdè Yorùbá ni wípé wọ́n ní kí ni Bàràbáyọ̀ lè rí sọ lórí Ministry of Livestock àwọn mọ̀ọ́lù tàn dálẹ̀ wípé àwọn èèyàn ń wò pé ṣé Nàìjíríà ti fẹ́ mọ̀ di the biggest producer of mọ̀ọ́lù ni nígbà tí ọ̀rọ̀ àwọn herdsmen àtàwọn farmer tí wọ́n ń forí lura wọn tíjà ń bẹ́lẹ̀ tán ń pa táwọn Fúlàní dáradára yìí tán ń pa àwọn àgbẹ̀ pé sáàpò yìí ló yẹ kán dá ministry of uh, livestock <laughs> eh, ministry àwọn màálùú lẹ̀ ẹja gbọ́ ìdáhùn bọ̀dà báyọ̀. I think initially he didn't even know he himself said it at a workshop on uh, on Thursday that he didn't know the scope of this livestock thing until he began to see data and see oh this thing is really big. Let me give an example. Our herdsmen when they want to milk their cow they only get about one pint or one and a half pints per cow. Whereas if this a cows are well kept, if they are well uh, catered for, they can yield nothing less than 10 pounds. So Nigeria is denying itself for a lot of things. If those cows are yielding enough, enough uh, uh, milk, we can give milk to our children, we can do a lot of things with it, we can have dairy, dairy, many dairy industries in this country. Mr. Onanuga. òun náà lẹ́tí gbọ́ lẹ́nu agbẹnusọ ààrẹ òun tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu wọn ààrẹ ló sọ ọ́ wọ́n ti ní torí míìkì àti indọ́sítírì ó sì dáa bẹ́ẹ̀ náà kí àwọn ọmọ yín máa mu míìkì lọ orí ibi tó ti wà nàìjíríà ṣùgbọ́n wọ́n ti mẹ́nu já gbogbo ọ̀rọ̀ rògbòdìyàn tí àwọn herdsmen àwọn fúlàní darandaran darandaran apààyàn tán ń dálẹ̀ wọn mẹ́nu já ọ̀rọ̀ insecurity tó ń tibẹ̀ jáde ó dá o eléyìí tó tún wá bí eh, bọ̀dà báyọ̀ báyìí. ó ní tí ọ̀rọ̀ ìdá ìbéèrè tí í ṣe ń bi wọn pé ta ni minister of petroleum gan pé ààrẹ tún ń ṣe minister nígbà tán tún jẹ́ president pé kí ló dé eh, ẹ jẹ́ agbọ́nà ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí bọ̀dà báyọ̀ yìí sí. The president has never called himself Minister of Petroleum. We people in the media, we give him that, that Who position. Who is the Minister of Petroleum? Well, maybe there's, we have two ministers there. As far as the president is concerned, we say Minister of State, Minister of uh, Minister. As far as President Tinubu is concerned, they are all ministers. And so we have two ministers there, there. there, And one of them focuses on gas. That's an area that this government found that in the past, Nigeria neglected that gas sector. And Nigeria is more of a gas country than an oil country and President Tinubu is focusing on gas. You know, just recently, uh, former President Obasanjo said he made a mistake during his time by not focusing on gas, and President Tinubu is rectifying that, rectifying that by making sure that we are focusing now on gas. So the fact is that we do not have a substantive minister of petroleum, but we have a minister for petroleum. The president supervises all his ministers, all of them. maybe you can call him uh, uh, a primus minister, pares or something ṣé ẹ ti rí ibi tí bọ̀dà báyọ̀ yìí sí wọ́n ní pírẹsidó wọn láwọn kan ní mínísítà fún petroleum wọ́n ti ẹ̀ ní gáàsì ní bàbá ranjú mọ́ nísìn ẹ̀rìn mọ́ ra CNG gáàsì ó tó wọ́n o ó dá o wọ́n tún wá bí bọ̀dà báyọ̀ léèrè arákùnrin tí ó ní ara fámílì kí òun ò yá lọ́jọ́sí tí wọ́n túlẹ̀ wípé ó yá o tó rè resign gẹ́gẹ́ bá a ṣe gbọ́ agbẹnusọ ààrẹ lòun náà bọ̀bọ̀ tí wọ́n wò bí bòróró báyìí ẹ wọ́n ní ṣé bọ̀dà ló gba ipò rẹ̀ ní ẹ̀jẹ̀ agbọ́n tí bọ̀dà fi dáhùn ẹ má bínú á díẹ̀ lórí ọ̀rọ̀ tí bọ̀dà yìí o. are all spokesmen of the president, all of us. Not only just me, even Mr. Atunde Rahman, Mr. Bimitogo Ajayi, uh, Abdulaziz Abdulaziz, we are all speak for the president. But you lead the team now. Muslim. You lead the team now. I've never been. There, has never been something like that. But in terms of seniority, in terms of experience, I happen to be the man that that is leading the team as of today. Give us an understanding if there is a possibility of the president releasing the assessment results as you know as used to judge the ministers. Is it possible? I, I think it's in the it's, it's, in the public space. Really? Uh, if you go to the website, the data set up, you see what they do. They scored our ministers. Mm. How, I saw your very angry response to the Guardian editorial. Um, I, I, I, you, feel, you, your, your pen was uh, more angry than your natural self in that you're a butter. Uh, and uh, the pain that a lot of people feel in this country, when uh, some people were, when they nicknamed the president T-Pain, the president know about that? Not at all. He didn't know. Up to now, the no, president let, is not me, aware. Let me explain to you. that social media. The Guardian did not write an editorial. The Guardian published a news report. And to read the headline, uh, call for um, military intervention and then put something that we believe was even uh, very provocative as, as the headline. And then to even worsen things, you, you get and use a cartoon showing a military tank and somebody like like as if it's a, a heralding the coming of the military with a with, with a, a horn or something say oh military is coming blah blah blah. Anybody who sees that in terms of imagery, in terms of even the, the words the Ghana use, cannot be very, very uh, uh, angry what Ghana did. As media people, we should not be seen uh, calling for military intervention. When we, if, you, if, you, remember what we, the, the experience we had under the military uh, many years ago, the media have they have a duty to protect this democracy, to nurture it, not to bring it down, and that's the kind of thing that's that's why we reacted that we should not be doing that. We should not be doing things that even portray the media uh, uh, behaving in a way that is, to me, be termed as treason. When you are calling in a democracy, you are calling the military to come, come and take over. The, the, the realities of what is going on in the country, how much of that, because when citizens now start tagging their president and nickname are uh, synonymous to pain, how does the presidency feel about? And you said the president is not aware about that social media. The president is aware that the citizens are going through some difficulties. Was he aware that some citizens on, on social media well, are calling him T-Pain? The president does not read what is in the social media. For you that to manage said, media for him, he said, are not, you telling him, did you give him reading. I've seen people using that. Some people have also responded and they, and they called the president a different name. Uh, so as far as I'm concerned, it's a non-issue. Some people just out of mischief saying somebody's a T-Pain. It's not T-Pain. The president has never shied away from telling Nigerians that he feels their pain and is working very hard to make sure that he gives them some relief so that things will get better. This country will enjoy more prosperity. If you check what he has been doing, things are pointing to that direction. And the programs and the, that he has been uh, implementing, we are beginning to see positive signs that things are getting better. Things were really bad when he in came. In what areas, uh, Mr. In, in, in, many, because, in several areas. Yeah, you, because, I mean, ó ra ọ náà lẹ́nu lẹ́nu Bùràbáyọ̀ Ọ̀nànúgà yìí ó agbẹnusọ ààrẹ náà ni a sì wà pẹ̀lú wọn o wọ́n bi wọ́n wípé ṣé ẹ̀gbẹ́ orúkọ tó ń pe ọ̀gá yín ni tíìpè níbò ni náà ní àwọn gbọ́ ṣùgbọ́n kò dọ́dọ̀ ààrẹ ààrẹ ìgbọ́ gbogbo nǹkan báyìí ààrẹ náà sì ti sọ́kàn tó dórí oyè pé àwọn ti decide láti mọ̀mọ́ gbọ́ social media mọ́ tó láwọn ò fẹ́ kéèyàn kan pọ̀ kọ́ ọ̀bànújẹ́ fún wọn ṣùgbọ́n wọ́n k kan tún ti dìde wọ́n ní T-Gain wọ́n náà mọ̀ pé ààrẹ àwọn ní T-Pain mọ̀ wọ́n ní T-Gain láàrẹ àwọn hmm. lọ́rọ̀ kan wọ́n ti wá ń bi bàràbáyọ̀ ní àwọn question kan tó sodo sínú economics gbogbo ọrọ̀ ajé Nàìjíríà wọ́n wá ní inflation ti pọ̀ ju ẹ rí iye tí àwọn èèyàn ń gbà ń sálárì ni ẹ wo adúrú iye ìdíyelé owó ọjà kí ló fà á gbogbo nǹkan gbówó lórí bàràbáyọ̀ sá ń pariwo oúnjẹ oúnjẹ ẹ sì sí bọ́dà ẹ kí lẹ̀ ṣe sọ̀rọ̀ oúnjẹ jẹ gan ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu wọn interview dùn mọ́ mi. the implication of that no. when your and the price of commodity have been affected food inflation Government, has, is on the no, rise. The, the, the main driver for inflation, the main driver is food. And, the, and this government is working very hard to bring the price of food down. By the time we get harvest, uh, we are moving to dry season harvest now, dry season short now, Is government investing in it just like just like I did last because it might offend the sensibilities of those who may not be able to, who have now rationed their feeding to twice or once a day. Government, when you say things are not as bad, it no, might I'm make your saying, government look I'm not like saying, you're not sensitive I'm not saying, to the of the I'm not saying, Nigerian people. I'm not saying people are not going through difficulties. Don't misquote me. Don't misunderstand. What I'm saying is that the economy, some people will be having some problems. But what I'm saying, there are some positive signs in this economy. There are sectors of this economy, Mr. Ononuga, that have not gone this bad in the last 30 years. There are some positive signs in this economy, the children that things are, getting are, are getting and better. and there, but, and things, some but, people but, but, but does this government also realize that they have taken this economy from the worst to the worst that it has been in the last 30 years? And no. you have been following this for years. No. This government is repairing it. This but government, it's getting bad it's in not, the process of repairing. It's not getting bad. You it's, met inflation rates. Figures, you know what the, from the, the figures, figures are negative, Mr. Inflation just, just I can one, mention 10 indices inf- for you that show that this government met it one year it's just, and it's gone it's back. Just one indicator. These are the price of tomatoes, the price of bread, the price of tuber. All food mm. prices have gone in. You're talking about, we talking about I said the main driver of this inflation mm. is food. Food. And that this government is there is one working, commodity, Mr. Nanuga, has remained the same in the last one year. That has not gone up today in to, in this country. I said the main driver. No, I'm saying no, leave food aside. The main driver. I, I'm, I'm saying leave food driver. aside. Eh, there you, are you mentioned inflation. Yeah. You mentioned inflation. Of course, inflation means the rise in the in the, in the price of goods. But I'm saying that the main driver of inflation is mainly essentially food. The purchasing food. power of the average person has drastically been messed up. People can barely uh, come by what they used to buy one year ago. And uh, tonight, how do you tell the Nigerian people who are watching that the government of Bola Tinubu that promised renewed hope, and some, some of them are saying it's renewed shaggy that they are saying right now. What do you tell them? You know. Well, this government has always, I said this government has always said that things are going to get better. And I'm just telling you that things are actually getting better. There are still some areas, some gray areas that government needs to do. And this president has always asked Nigerians, tell I have told Nigerians, be patient a bit. You are going to get to this to the to the destiny we want to get to, and that things are going, going to get better in our country. So it's just a matter of being patient a bit. The president is aware of the difficulties citizens are going through, and is working very hard every day to ensure that things improve. So the question eh, oh, the is. òun náà tún ní o renewed hope wọ́n ní ààrẹ ń bá ṣe ẹ lọ ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn kan bala blue blue bla ó dá o eléyìí táwa fi kó gbogbo ẹ̀ ńlẹ̀ ó ní ti ìbéèrè tán fi padà báyọ̀ lórí ọ̀rọ̀ ti aeroplane jet presidential jet yes bàbá báyọ̀ ọ̀rọ̀ kan yìí my brother. unnecessary. no for safety reasons for safety reasons because the plane the president inherited from from President Buhari was actually bought by President Obasanjo and in, in some of the travels he made Ukraine even has some problems. So the National Assembly, the Office of National Security Advisor, they all felt that something ought to be done to protect the president. Unless you want to just allow a president to enter a plane that we that we that we can cause problems for him in the air or something like that. It's so basically the reason why a new plane was acquired was for safety of the number one. At the detriment of the livelihood and the lives. Not that detriment, just of, of, just, of the Nigerian no, people. look, can the nation afford that kind of luxury? Don't let us exaggerate it. can not, the nation not, afford the luxury, Mr. Anonuga? No, don't, don't call it. Can you buy a new vehicle when your children cannot feed? It, this one was bought for the sake of safety. But can you buy a vehicle, Mr. Anonuga, as a father when your children are if, not able to feed? If I have the money, why can't I buy another vehicle? If I have the money. Does Nigeria have the money? We are, we are, we are badly in debt. It's just an item. Just an item. Just but, an ITF. But well, it will take Just an cost. ITF. And it does not mean that government has also shagged in responsibilities to fulfill that other condition, other things that our people need. It's just an ITF. I said the reason it was bought was for the safety of the number one citizen. Unless you want him to want to turn to the dogs. It was bought for his safety, nothing more than that. ẹ tó bá ná ẹ̀yin aráalé ẹ̀ mọ́ gbádùn nǹkan oníǹkan pọ̀ jù nù díẹ̀ tó nínú nǹkan oníǹkan <laughs> ẹ gbádùn bọ̀dà báyọ̀ sọ́dọ̀ ayín dáadáa. <laughs> ilẹ̀ <laughs> ẹ̀sìpẹ́ẹ̀tì tẹ́lẹ̀ wọ́n gbè sọ́gà àwọn lẹ́yìn ni ta ni esin ó gbè bí òṣèlè gbò àbí ṣùgbọ́n èmi náà enjoy interview ẹ já kó nbẹ àti pẹ́jù nbẹ jàre já kó nbẹ ẹ já rìbò mí ìròyìn míì wà nílẹ̀ irú ti ọ̀gbẹ́ni tó lòún gbé olóyè Sunday Igboho lọ kóòtù ó wà nbẹ ẹ já mọ́rọ̀ tiẹ̀ náà gbọ́ ṣùgbọ́n ká tó wá mọ̀ lọ́bẹ̀ ẹjẹ́ asárédé tvc náà lórí ọ̀rọ̀ ti bẹ́ta ẹdú tán sọ pé ṣé yóò padà wá ṣeun bí bọ̀dàbáyọ̀ ṣùgbọ́n àfẹ́ kí bọ̀dàbáyọ̀ dáhùn torí bọ̀dàbáyọ̀ ń tán sọ náà ni pé bẹ́ta ẹdú ti lọ àlọ́ rámirámi láàrí ẹnìkan ìrábọ̀ rẹ̀ mo ní sẹ́ ń pọ̀fọ́ ní bọ̀dàbáyọ̀ ṣùgbọ́n ẹjẹ́ that we eventually replace eh, Betaidu because somehow Nigerians were led to believe that AFCC was trying to do anki panki, and that they will bring her back. Bring who back? Are you kidding me? Sean why mini? Bring who back? Elon <laughs> So her chapter has been closed at, uh, at the Ministry of uh, uh, Humanitarian Affairs and Poverty Alleviation. Her place, let another take. Let's see whether the new person you also uh, do the unthinkable. But that is that. ẹ èèyàn yẹn ìrìn àjò bọ̀dà báyọ̀ ogun gan akànjá láti ibìkan síbìkan ni láti bus stop kan sí bus stop kan ṣùgbọ́n mo fẹ́ kó yé wa yéké torí ẹ̀ náà la ṣe nàgún bá bẹ́ẹ̀ náà la mú ti bọ̀dà wa ní tvc náà wá ẹ sá ti rí àkójọpọ̀ gbogbo rẹ̀ gbogbo tó lọ́pọ̀ mọ́ra wọn ládọ́gbọ́n mú wa fún yín náà ni. a lọ́wọ́ Ṣeun Channels TV fún ìfọ̀rọ̀wérọ̀ yẹn o ó dá orí pápápá ẹjẹ́ sáré dé ìlú Ìbàdàn níbi tí ìròyìn Gani Adams tó ní òun fẹ́ wọ́ Sunday Ìgbòho tiẹ̀ tí lòun wọ́ Sunday Ìgbòho lọ sílé ẹjọ́ ń wọ́ òdìdí Sunday Ìgbòho <laughs> wọ́n kàn ń jáde lọ́tún lọ́sí oríṣiríṣi ẹjọ́ ọjọ́ wo la sì gbọ́ kan wọ́n fẹjọ́ kan sùn wọ́n fẹjọ́ kan kan Sunday Ìgbòho wọ́n ní ó wà lára àwọn kan tọ́jọ́ gbáàyàn kan oríṣiríṣi sà ń wá ọ̀nà Gani ló tún gbé tiẹ̀ jáde yìí ó lóun wọ́ Sunday Igboho lọ́lé ẹjọ́ lòun ó sì gba five billion naira lọ́wọ́ rẹ̀ kódà <laughs> ìròyìn là ń kà hmm, ìròyìn tó ń lọ káàkiri báyìí ni pé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ ẹ̀bọ Gani Adams ti pe ẹjọ́ tako wọ́n ló ti pe ẹjọ́ tako ajàfẹ́tọ̀ọ́ tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Gani Adams gbé ẹjọ́ náà lọ́wọ́ tó sì ń béèrè fún bílíọ̀nù márùn-ún náírà lọ́wọ́ Sunday Ìgbòho hmm. wàá wo òdìdí olé Sunday Ìgbòho lọ kóòtù kì í ṣẹjọ́ rẹ̀ torí gbogbo àwọn èèyàn ló ti ń bi mí wípé ẹjọ́ tán tiẹ̀ gbé kan òun gan náà nǹkan ìbò náà bá dé ìsìn láwàá mọ̀ pé bí irin bá kanrin ìkan àtẹ̀ fún kan ni ó jọ bí ẹni pé ẹjọ́ yẹn gan ti ń rìn dìín jù wọ́n ló sọ wípé kí ló dé tí olóyè fi gbé fọ́nrán ń jáde olóyè ló gbé fọ́nrán rẹ̀ jáde ọ̀rọ̀ ikán kò tiẹ̀ da ọ̀rọ̀ ikán dàbí ọ̀rọ̀ very dark man àti àti Baba Falana, ni bó ṣe rí gangan nìyẹn tí gbogbo ayé ní kí ló dé tó jẹ́ pé very dark man ni bàbá Fálànà rí ìbá ẹni tó ní fọ́nrán gan very dark man gan àti ẹ̀ gbọ́ ti very dark man ó tiẹ̀ tún wá àti ẹ̀ tún wá gbọ́ ti very dark man very dark man ló gbé ẹjọ́ ìjáde fúnra rẹ̀ iṣẹ́ ọmọ ìlú sì ń ṣe. Toro wà ní òfin ìlú ara responsibility ọmọ ìlú ni gbogbo àwọn èèyàn máa ń gbàgbé kinní yẹn ẹ kí ló dé ọ̀rọ̀ tán sọ ní kọ̀kọ̀ kinní kan ṣé olóyè Sunday Igboho gan ló wáá gbé fọ́nrán ilé ìjáde ẹ̀rí tó bá ní polóyè Sunday Igboho ló gbé jáde yóò kù mú un ta àbí ẹ̀rí tó bá ní pé olóyè Sunday Igboho ló gbé jáde o ló gbé sórí ẹ̀rọ ayélujára o channel olóyè Sunday Igboho dá o ẹni tó jọ sọ̀rọ̀ tó gbé jáde gan tún padà ṣe interview pé tó bá ń wá ẹni tó gbé jáde kó wá fèsì òun àbẹ́ ẹ̀gbọ́n fọ́nrán yẹn gbà ẹni tó gbé ọ̀rọ̀ yìí jáde gan ó fẹnu ara rẹ̀ sọ wípé òun ó ń fọwọ́ gbá yàrá ìpẹ́ òun ló ń gbé jáde mi ò wá mọ attention ká sọ pé Gani ń wá attention ni lọ́rọ̀ kan o wọ́n sá ló fi ẹ̀sùn kan <coughs> olóyè Sunday Igboho pé wọ́n gba five billion ló sì ti gbé lọ ilé ẹjọ́ àmọ́ wo wọ́n tún ń wá attention ni wíìkì yìí wíìkì yóò ní agbára o <laughs> ń wá attention ni. ó ní ìbanilórúkọ jẹ́ ni bí wọ́n ṣe gbé ohùn òun jáde tóun àtẹ̀yàn kan jọ sọ tá ń gbóhùn rẹ̀ jáde ò sì rèé mú ẹni tó gbóhùn rẹ̀ jáde ebi wo ní attention seeking àbí ká tiẹ̀ pa ìròyìn tì ní ń jọpá wa gan à ń ran ìròyìn lọ́wọ́ láti mọ̀ ọ́n sùmọ́ bàbá sọ bàbá yànnà náà àwọn ìwé ìròyìn ti gbé torí ẹ̀ láàárín ṣe ní ká yá tètè fẹ́nu sí ẹ sì ẹ sì jẹ́rìí wa <laughs> bí ìgbà tán bu epo tán bu epo bẹtiró sí iná ni àtẹ̀jáde kan tí Gani fi síta ní láti ìgbà tí Sunday Igboho ti fi fọ́nrán náà léde ló ti ń tàbùkù òun lórí ẹ̀rọ ayélujára sórí ẹ̀rọ ayélujára nìkan nìyẹn. <laughs> ó ga o wọ́n ní ṣáájú ni Sunday Ìgbòho ti kọ́kọ́ wọ́ Gani Adams lọ sílé ẹjọ́ fẹ̀sùn wípé ó pe òun ní agbanipa àti pé òun lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè àti Fúráyò ẹ̀sùn tó wá múlẹ̀ nu méjèèjì àmọ́ wò torí bí ìgbà téèyàn bá fẹ́ fi àbá kékeré gbá ńlá ni. ìròyìn kan pa mí orí àmọ́ expect pé kí n ma kí n tẹnumọ́ mo àwàdà ẹ̀fẹ́ lẹ́yìn kàṣáwàdà o káfẹ́ lẹ́yìn gan dá abala àwàdà <laughs> abala àwàdà lẹ̀ nínú ìròyìn míì náà táwa máa mẹ́nubà ní ìsìn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o ẹ̀wọ̀n bínú kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tó bá wẹ̀ mọ́ bá ń kọ́ sínú kọ́mẹ́sì ẹ̀sìn mo mọ̀ páwọn èrò sọ̀rọ̀ sínú kọ́mẹ́sì ẹ̀sìn gan rẹpẹtẹ ẹ̀ bá ń jẹ́ kí kọ́mẹ́sì ẹ̀sìn òkun sọ́sọ́ bínú kọ́mẹ́sì ẹ̀sìn láti fi tiẹ̀. nínú ìròyìn táwọn o ló ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ síta tí òun gbà àti bí ìjọba bí wọ́n ṣe ń tìrìtì àwọn ó ní kò bójúmu tó ọ̀kan nínú àwọn iṣẹ́ tó lágbára jù láti yàn láàyò ní iṣẹ́ ológun iṣẹ́ sójà kì í ṣe fún àwọn ọ̀lẹ tàbí àwọn ọmọ òjò rárá ìdí ni pé iṣẹ́ tí ẹ̀mí lè bọ́ níbẹ̀ nígbàkúgbà ni o láì tiẹ̀ lọ sógun níbi tó ti ń ṣe tírénì gan ẹni tó bá gba iṣẹ́ sójà ti mọ̀ pé ẹrù kò gbọ́dọ̀ bá òun níbikíbi bí ogun bá yá ogun yá nìyẹn o bí wọn kò bá sì fi ojú kan mọ̀lẹ́bí wọn fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ìyẹn kò di iṣẹ́ wọn lọ́wọ́ o wọn ti fi kọ́ wọn iṣẹ́ akíkanjú àti tàwọn alágbára èèyàn ni kì í ṣe wàsá ní nàìjíríà yìí tí ètò ààbò kò fi gbogbo ara dúró re àwọn sójà náà ni àkọ́kọ́ nínú àwọn elétò ààbò tí aráàlú gbójúlé o <laughs> àwọn ni wọ́n ń kojú ogun boko haram àti àwọn ajínigbé àtàwọn báńdíìtì agbésùmọ̀mí nǹkan kan àtàwọn herdsmen tán bá gbàbọ̀dì ṣùgbọ́n bí iṣẹ́ ológun ṣe le tó yìí tí ẹ̀mí lè bọ́ lójijì tí ìyàwó lè di opó òjijì tí àwọn ọmọ ò sì di aláìní bàbá hmm. tí àwọn òbí wọn tí wọ́n sì máa ń fi wọ́n sínú ẹkún àsundà tí sójà fúnra rẹ̀ mí gan lè mọ́kù tó jẹ́ wípé àpàtì ó gbé títí ayérayé ó lè mọ́ lè rìn mọ́ ó lè mọ́rẹ̀ ìdìde mọ́ bóyá orí wíṣíà ni ó padà sí ibẹ̀ láti wá fi ìfọ̀rọ̀wérọ̀ tá a fi kojú ìkànnù wọn o sójà kan àní dárúkọ rẹ̀ àforúkọbò láṣìírí ṣùgbọ́n kọ́pra ni ó ṣàlàyé fún àyà ó ní kó má parọ́ fún wa ìgbé ayé kò dẹrùn báyìí rárá pẹ̀lú ọrọ̀ ajé tó dẹnukọlẹ̀ nàìjíríà ó sì yẹ kí àwọn sójà náà ní ọ̀nà torí táwọn òfìsì ayé bọ́n ṣe ń ṣe iṣẹ́ ìdáàbòbò lóde nàìjíríà o ní ó ní nínú òfin nínú ọ̀la àtọmọ pándọ̀rọ̀ ń dàgbà ó ní òun làwọn náà ń dojúkọ wàhálà nàìjíríà ó ní tán bá sì ka gbogbo wàhálà nàìjíríà tán bá kó dàálẹ̀ ó ní àìsí ààbò tó pé ojú òṣùwọ̀n tó kájú ẹ̀ ó ní ó ń da nàìjíríà láàmú ó ní àwọn làwọn sì ń fẹ̀mí àwọn rọ̀ ó ní àìmọye akẹgbẹ́ òun ló ti bá lọ. sójà yìí tó jẹ́ pé àríwá ìwọ̀ oòrùn nàìjíríà ló ti ń sọ pé ó ní àfi kéèyàn wá nǹkan míì kún iṣẹ́ ológun o ó ní ọ̀nà kan ò wọjà mọ́ ló dífá fún télọ̀ tó tún ń lọ àtàmọ́ á ní. Ah, bó o ní bó o ológun ó ṣe gbé ìbọn lẹ̀ kí ló fẹ́ mọ̀ ṣe mọ́ kí ló fẹ́ fi rọ́pò rẹ̀. ṣé ẹ rí i wípé wọ́n ti pín igbá àyà wọn sí méjì ọkàn wọn ò sí níbì kan mọ́ nígbà tẹ́bí bá ń pa àwọn fámìlì wọn tó sì wà lójú ogun tọkàn wọn ò balẹ̀ wọ́n ń ro ti fámìlì bí ó ṣe jẹun wọ́n tún ń ro bọ́ọ̀ wọn ó ṣe tágẹ́ẹ̀tì ọ̀tá bọ́ọ̀ náà ṣe fẹ́ẹ́ rí ọ̀tá mú. ó yẹ kí wọ́n ṣètò fáwọn sójà ẹ̀gàn nìyí ó yẹ kí wọ́n ṣètò fún wọn ó wá sọ ní owó oṣù kọ́pra ní nàìjíríà ó wà láàrin fifty nine thousand three hundred sí sixty thousand naira wọ́n wá ń bi pé ṣé nísìnyí láti wá fowó kún sáà fowó kún owó tí ni ó náà sì ń retí ó náà ń retí àfikún mo ló mọ̀ ga o ó ní bẹ́ẹ̀ ni sójà tó ń ṣiṣẹ́ ológun fọ́dún mẹ́wàá náà wí o ọdún mẹ́wàá lòun ti ń ṣiṣẹ́ báyìí corporal sí lòun. ó wá sọ ó ní bí sójà bá ṣe ń gba òkùn sí lẹ́nu iṣẹ́ ni owó oṣù rẹ̀ yóò máa pọ̀ sí ni yóò máa lékè ń ka sí àwa àmúbọ̀yá wọn fẹ́ fáwọn ní ẹ̀kúnwó wọn sì wọn tó bẹ́ẹ̀ kan béèrè wọn tó bẹ́ẹ̀ kan lanu béèrè sójà obedi last command ni ìyá ń jẹ pọ̀nàpọ̀nà sí ẹ lára torí ẹ̀ ló ṣe máa ń ṣe mí ń kàyèéfì àti sójà àtọlọ́pàá o pé kí ló dé ṣé ẹ sì rí okùn tán náà ń fún wọn yìí wọ́n ní láàárín ọdún márùn-ún márùn-ún nígbà míì gan ó lè jù bẹ́ẹ̀ lọ kó tó gba ìgbéga lẹ́nu iṣẹ́ pé sẹ́yìn làwọn wà mọ́ dúró de nígbà tí ọkàn àwọn ò bá balẹ̀ nígbà tí ọkàn àwọn ò bá balẹ̀ bó làwọn ṣe fẹ́ jagun yè ó tún ṣàlàyé pé àjẹmọ́nú kan wà tí wọ́n máa ń fún àwọn gẹ́gẹ́ bíi sójà tó wà lójú ogun o ó ní wọ́n ń pè kan ní ration cash allowance eh, RCA pé orúkọ owó náà nìyẹn ó ní iye ọjọ́ tó bá wà nínú oṣù kan ni yóò sọ iye tí wọ́n máa san fún ẹ tó bá jẹ́ ọgbọ̀n ọjọ́ ni ẹgbẹ̀rún márùndínlógójì ààbọ̀ yẹn thirty five thousand five hundred ni wọ́n yóò san mọ́ owó oṣù àwọn o tó bá sì jẹ́ oṣù tó jẹ́ mọ́kànlélọ́gbọ̀n ni ó ní wọ́n san thirty six thousand five hundred. ó wá ní ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ náà ni wípé ta ni wọ́n ń san owó yìí déédé ní òrèkóòrè fún wọn ni ó ní àwọn ọmọ fi augment àwọn ọmọ fi support owó oṣù tán fáwọn pé at least náà bí sójà tó bá wọn bá ń kà tó bá tiẹ̀ fẹ́ mọ́ gbẹ́nu lé bí ninety five sí hundred pé yóò tiẹ̀ mọ́kàn àwọn balẹ̀ díẹ̀ mo wá wò pé lóní ninety five thousand tẹ́lómi níyàwó méjì ìyàwó mẹ́ta tó sì jẹ́ wípé ìmí ìgan kì í ṣe báràkì ní ń gbé wọ́n ti lé wọn ní báràkì wọ́n wá sọ wọ́n ní àwọn iléeṣẹ́ ológun náà sọ̀rọ̀ o wọ́n ní agbẹnusọ olú iléeṣẹ́ ológun nàìjíríà ọ̀gágun Tukur Gusau ó ló ṣàlàyé fún akọ̀ròyìn wípé ó fẹ́rẹ̀ má sí ọmọ nàìjíríà tí kò mọ ohun tó ń ṣẹlẹ̀ nípa owó oṣù àwọn sójà lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe wí òtítọ́ tó wà ń bẹ̀ ni pé kì í ṣe àwọn sójà nìkan ni ọ̀rọ̀ yìí kàn ó fẹ́rẹ̀ jẹ́ pé ẹnikẹ́ni tó bá ń gba owó oṣù lásìkò yìí ló mọ̀ pé ìgbésí ayé kò rọrùn ó ní kì í ṣe àwọn sójà nìkan o ohun tó ń mọ̀ tó ń lè sọ ni pé ìjọba ń ṣètọ́ àfikún owó oṣù àwọn sójà àti àwọn ẹ̀ṣọ́ ààbò yòókù hmm, kí náà sọ tẹ́lẹ̀ ta lè sin ó gbè bí òṣèlégbò ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà the earlier the better kẹ́ ẹ mọ̀ wípé ìjà ayé làwọn mẹ̀kúnnù ń jà á ẹ kàn mọ̀ ràn yín níṣẹ́ dé tòrutòru sáwọn aráàlú mọ́ a gbọ́ pé obey the last command bẹ́ẹ̀ bá sí obey rẹ̀ wọ́n máa kọ́ smashy àyín ni ṣùgbọ́n eh, ẹ wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá yìí báwọn aráàlú bá dìde tán sí ẹ̀hónú hàn wọ́n wá kó lè dáa fún yín ni o wọ́n bá ní kẹ́ẹ̀rẹ́ gbébọn kẹ́ẹ̀rẹ́ kọjú ìbọn sí wọn ẹ mọ̀ dán lóhùn ó wà ní òwe òfin ẹ kóòtù òfin fáwọn ọ̀gá yín <laughs> ṣé yóò ṣeé ṣe ṣùgbọ́n orientation ṣe kókó mentality àwọn aráàbí náà ṣe kókó ó ṣe kókó gan-an àwọn ọ̀rẹ́ wọn náà mú lọ́ta wọn wọ́n sì máa ń sọ àwọn ọlọ́pàá máa ń sọ station wọn wípé police is your friend police is your friend kí ló wá dé tẹ́ ẹ̀ mú àwọn ọ̀rẹ́ yín ní ọ̀tá tẹ́ ẹ wá mú àwọn tó yẹ kó dọ́ta yín àwọn olórí tán ń jẹ yín máyé ẹ ẹ mọye táwọn tán tì yín ní tán ràn yín níṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ ẹ mọye tán ń gbà ní ẹ̀yẹn náà ẹ wo ìròyìn lérèfé tá a mú wá lónìí ìkànnú àwọn ọ̀nàrẹ́bù nílé ìgbìmọ̀ asòfin kékeré ó tún fi bóòsì wípé tó ń bá kó àwọn ẹrú kú ń wọlé àwọn ọlọ́pàá ní ó tún ń tọ́ka sí ọ̀gá ọlọ́pàá pátápátá pé kórè pè wá pé kò jámọ́ nǹkan kan lọ́dọ̀ wọn bí tán dìgírèdì àwọn ọlọ́pàá dénú tí ọlọ́pàá bá rí ayé ṣe nàìjíríà kékeré ní ìṣòro nàìjíríà tó ṣẹ́kù ìyà ń jẹ àwọn aráabí o wọ́n kàn mú mọ́ra ni ìyà ń jẹ wọ́n gan lójú páálí àwọn ọlọ́pàá wọn rọ́wọ́ mú lọ sẹ́nu wọ́n ń wó báráàkì wọ́n sí i ó rẹ jápò lórí ìbẹ̀rẹ̀ yarí o wọ́n ní kí n dé bá ni káyẹ̀rí tí wọ́n dé bá wọn nìyẹn o ó dánú ròyìn mí yẹn já sáré mọ́lẹ̀ ìgbọ́ ọ̀rọ̀ ti hẹlikọ́pítà tó já ní Port Harcourt wọ́n ní kọ̀ǹdẹ́ẹ̀mù ni èwo nù yín lórí ìrálòkù epo ìwé nígbà tó tiẹ̀ ti ń ra àlòkù fún odidi ààrẹ táwọn ọmọ nàìjíríà náà sì ń kọ̀ǹplẹ̀ ẹ jẹ́ wọ́n jẹ́ kí ààrẹ yín rè já nínú plane ẹ jẹ́ jẹ́ kí wọ́n ra plane tuntun ojú mi sáà ẹnì jẹ́ kán ra jẹ́ẹ̀tì gidi fún ààrẹ yín ní ìsìn ẹ sáà ti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ lẹ́nu bọ̀dà àbáyọ̀ agbẹnusọ ààrẹ ń ló dífà àwọn mẹ́jọ tán fẹ̀mí wọn ṣòfò ní pọ́tà yìí o wọ́n láwọn kan ló gbowó owó gọbọi gọbọi ní nàìjíríà tán sì rèé fi ra scrap wà ní canada wọ́n ní ẹlikọ́pítà tán ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wọ́n ti kọ̀ndẹ́ẹ̀mù ní canada pé nǹkan tán tà fún ni wípé bí tẹ̀ ń kó lọ yìí páàtì ara ẹ̀ ni ẹ fẹ́ lọ lò ó wọ́n náà sì sáìn pé lóòótọ́ ni àwọn ò ní gbèfò páàtì ara ẹ̀ làwọn fẹ́ rè lò àwọn fẹ́ rè tú bó ṣe máa ń tú ní owó dé àwọn fẹ́ rè tú páàtì ẹ̀ ni ṣùgbọ́n sọ yẹ kán tà fún wọn náà kò yẹ kán ti mọ̀ wípé kò sí páàtì kankan tó fẹ́ fi túnṣe sọ́n ta helicopter nàìjíríà ni àbọ̀ ń ta lóko helicopter nàìjíríà débi pé wọ́n wà mọ́ ta páàtì ẹ̀ àbẹ́ èèyàn kan ó dìde yóò lòun fẹ́ rí ra páàtì helicopter ṣé ẹ lẹ́ lè páàtì helicopter ọjà wo náà ti ń ta páàtì helicopter nàìjíríà lọ́rọ̀ kan wọ́n ṣáà ti fi dá ẹ̀mí àwọn èèyàn légbodò báyìí o láti sí ànádà náà ti gbé wá èèyàn mẹ́jọ àwọn náà lẹ̀ ń wò yìí wọ́n nínú wọn náà àwọn tó kù yìí wọ́n ní bíi ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn wọ́n ní ìyàwó ẹ̀sẹ̀ bímọ ni bàbá rẹ̀ ọmọ tó bí sáyé ní ìsìn kò gbọ́njú mọ́ bàbá rẹ̀ nítorí àṣìṣe èèyàn this is human error human error ni ní ìlú òyìnbó gan ní ìsìn tó jẹ́ natural disaster wọ́n ti ń dòòlà ẹ̀ wọ́n ti ń dẹ́kun ẹ̀ wọ́n ti ń wọ́n ń sọ lójú hurricane ní ìsìn wọ́n máa ń mọ bí ó ṣe rìn wọ́n mọ ibi tí ó rìn sí wọ́n mọ bí ṣe rìn sí ìyẹn natural disaster how much more n tó jẹ́ human error àwọn olórí yìí ń fi yín sínú ewu ẹ̀yin náà ẹ̀ ń fira yín sínú ewu nítorí àjẹbánu ìwà ìbàjẹ́ ẹ jẹ́ á kúrò lórí ibẹ̀ yẹn jàre ní pápá àpá ní báyìí ẹjẹ́ sáré dé ibi ìròyìn ilé tó dàwó làbújá o ká tó wá padà sọ́dọ̀ àwọn ti importer and exporter òun láfi káde ìròyìn lẹ̀ lónìí o wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé kò sí ẹni tó kú nínú ìṣẹ̀lẹ̀ ìyàwó náà ti kọ́kọ́ gbé bẹ́ẹ̀ nítorí ńgbà yẹn wọn ò tí ì kó àwọn èèyàn jáde tán ṣùgbọ́n báyìí wọ́n ní ọ̀gá wọ́n ní ọ̀gá àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì l'Abuja Federal Emergency Management Agency FEMA Abdulrahman Mohammed sọ pé èèyàn méje wọ́n ní wọ́n kú sínú ìjàmbá ilé tó wó hmm. helicopter já ilé wó gbà míì wọ́n á ní tanker blow ìgbà míì wọ́n á ní àwọn Boko Haram rẹ́ èèyàn lọ́rùn ṣé kò sọ ààrẹ Tinubu ni lábẹ́ ìṣèjọba yín ni gbogbo kìíní ti ń ṣẹlẹ̀ o kò súyẹ ẹwà wọ̀rọ̀ kọ́ ẹ̀ pé àwọn wòlíì yín àwọn àfáà yín àwọn babaláwo yín ni ààrẹ Tinubu abẹ́ Buhari là ń pariwo pé ìtàjẹ̀sílẹ̀ pọ̀ jù ẹ̀yin ẹ wá nǹkan ṣe sí i abẹ́ yín ní ti ń ṣẹlẹ̀ yìí àwọn kan lè ní ẹ sóun ló daléwó ni sóun mọ̀ sí ni ó yẹ kéèyàn wà troubled táwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba yìí ọba gan-an bẹ́ẹ̀ bá ń kú pìpìpìpì nílùú tó bá ti jẹ ó yẹ kí ọba yẹn kó wá nǹkan ṣe sí ní pápápá ó dáa ẹnẹ́lùm mi rùn <laughs> ó o ó wá ní bákan náà ni ọ̀gá fẹ́mà yìí fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó ń kọ́ ilé sí ẹ́stéètì náà kò gba àṣẹ ìkọ́lé lọ́wọ́ ìjọba àṣẹ ti rí ìdí tí ó fi kànjọba báyìí wọ́n sì ń kọ́lé wọn gba àṣẹ ìwé ilé wọn àpúrúfù nǹkan kan wọ́n ti ó wá sọ wá náwó síbi tí èèyàn ó ní èèyàn márùn kú mbẹ̀ yẹn èèyàn kan kú mbẹ̀ yẹn ó ní wọ́n gbé ọ̀kan lọ sí ilé ìwòsàn náà kò tó kú ó ní àwọn méjì wà nílé ìwòsàn nínú àwọn tí ilé wọlé lórí báyìí tí wọ́n ń gba ìtọ́jú àwọn èèyàn tí ìkú ọlọ́run ó bá dóòlà ẹ̀mí wọn. wá ní àwọn èèyàn kan tí wọ́n wá jí irin rọ́ọ̀dù kó ní ilé wó mọ́ lórí o níbi tó ti wá jí irin kí ló ń ṣẹlẹ̀ Nàìjíríà àwọn kan wá jí epo gbọ́n níbi tí táǹkà ti ṣubú iná jó wọn mọ́bẹ̀ àwọn eléyìí wọ́n ní wọ́n wá jí irin kó ní sáìtì <coughs> ilé sì wò ń bẹ̀ mọ́ wọn lórí torí àwọn developer ò gbàṣẹ ewu ń bẹ lóko lóńgẹ́ nàìjíríà lóńgẹ́ gan-an fúnra rẹ̀ kí ni Yorùbá pé ó ní ewu ni ó darí pápápá ìròyìn eléyìí láàárọ̀ fi káde gbogbo ìròyìn lẹ́bàá yìí o níbi tá a ti gbọ́ ti ẹgbẹ́ àwọn tó ń já ẹrù tó ń gbé ẹrù látorí omi pẹ̀lú ọkọ̀ ojú omi ńlá ìyẹn shipping agency clearing and forwarding employers association sac fear ti pé àkíyèsí ìjọba àpapọ̀ sí pé kó jọ̀ọ́ kó gbà kó pani dandan fún àwọn iléeṣẹ́ ìjọba tó ń gba owó ẹrù tí wọ́n ń gbé wọlé jáde ní àwọn pọ́ọ̀tù ní ibùdókọ̀ omi táwọn síìpù ti mọ́ ti mọ́ ń da ẹrù wọn nìkan gbà wọ́n láàyè pé kí wọ́n máa san owó náírà kán máa ṣe ìdúnàdúrà àwọn náírà àtàwọn ẹ́xpọ́tà ní o àtàwọn exporter president wọn ẹ̀yẹn mrs boma alabi olóòpè ìpè yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú news agency of nigeria ẹgbẹ́ nan lọ́jọ́ sunday lẹ́kọ̀ọ́ wọ́n ní eléyìí ṣe kókó láti ró owó nàìjíríà lágbára àti láti yọwọ́ kí là ń kó owó dọ́là kó láwo ọrọ̀ ajé nàìjíríà níbi táwọn sẹ́nẹ́tọ̀ yín tó ti ń fi owó dọ́là ṣe pati àwọn náà wà àwọn ọ̀ràn tí di dollarization àbí kílẹ̀ ń pè wọ́n ní pé a pé náírà kúrò ní ipò second class citizen lórílẹ̀‐èdè tó ti jẹ́ kọ́rẹ́ǹsì wọn pé yóò padà sípò first class àbẹ́ẹ̀rí <laughs> mọ̀gá o ní nàìjíríà náà ní náírà ti di second class third class gan ó ju second class lọ ó bíi fourth class gan la lè pè torí kì í ṣe dọ́là nìkan ló na nàìjíríà mọ́lé ó ní nígbà kan àwọn iléeṣẹ́ tó ń gbé ẹrù wọlé jáde máa ń gba náírà ṣùgbọ́n báyìí wọn ò gbà mọ́ dọ́là ni wọ́n ń tọrọ dọ́là ni wọ́n ń nawọ́ gbà ó ní àwọn olúùlú iléeṣẹ́ òkèèrè ló gbé owó yìí sí gbèdéke owó dọ́là ó ní kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ó sọ síwájú pé tó bá jẹ́ pé àwọn ẹ̀ka wọn tó wà ní nàìjíríà ló ṣètò ìdúnàdúrà náà ni pé ó ní kò bá wọn ju iye tí wọ́n ń gbà lórí ẹrù gbígbé jáde lọ ìyẹn exporting ó ní láti gbé twenty feet container láti ìlú òyìnbó wá sí nàìjíríà jẹ́ four thousand dollars ṣùgbọ́n láti export twenty feet yìí kan náà ìyẹn container láti nàìjíríà sí ìlú òyìnbó ó ló jẹ́ one thousand sí nine hundred dollars kò wọ́n láti export nìyẹn import wọ́n ju export lọ ó wá ní seven thousand dollars eight thousand dollars ní láti gbé forty feet containers láti ìlú òyìnbó wá sí nàìjíríà ṣùgbọ́n táwọn bá fẹ́ gbé irú ẹ̀ náà yẹn forty feet container láti nàìjíríà lọ sílùú òyìnbó bóyá wọ́n fẹ́ gbé èédú ní o gbogbo ń tẹ́ ẹ bá rí kẹ́ export tàbẹ́já gbígbẹ nǹkankan wọ́n sọ wípé kò tó yẹn wọ́n ní one thousand five hundred dollars péré ni kí ló wá dé táwọn ọmọ nàìjíríà ò mọ export export ajẹ́ pé wọ́n ti gbẹ́kẹ̀lé import ju import pọ̀ ju export lọ nìyẹn torí ẹ̀ ló ṣe wọ́n jù bẹ́ẹ̀ lọ. ó ní tíjọba bá gbà kí Nigeria Port Authority NPA àti Nigeria Maritime Administration and Safety Agency NIMASA máa gba náírà pé ohun tó lóyìnbó ń pè ní de-dollarization fún economy pé kò bá dáa ó máa ran ọrọ̀ ajé lọ́wọ́ ṣe bí n tán ṣe fún Dangote náà nìyẹn lórí ọ̀rọ̀ epo bẹ́ẹ̀ náà ló tún fẹ́ kí ìjọba Nàìjíríà ṣe àmúyẹ lórí ìjàfáfá lórí gbogbo ìgbésẹ̀ gbígbé ọjà exporting lọ sílẹ̀ òkèèrè ó ní ìjáfara léwu látàrí bí àwọn exporters bí wọ́n ṣe ń fi ẹ̀dùn ọkàn wọn bí àwọn ọjà tó ń tà fáwọn oníbàárà wọn ṣe ń bàjẹ́ kó tiẹ̀ tó dọ́dọ̀ wọn nítorí pé processing time ó máa ń long ó ti fẹ́ máa long wọ́n ti ń fà á long ju long bread mo rántí long bread tá a mọ̀ bọ̀ wá ní ẹ lọ bọ bread yẹn yọ owó dọ̀tí kúrò ńbẹ̀ wọ́n sì sọ wọ́n ní yàtọ̀ sí yẹn wọ́n ní timing tí ó fi máa dé ibẹ̀ wọ́n ní ó máa ti pẹ́ jù tó jẹ́ wípé yín máa dá payment dúró àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ní ìyà méjì ni máa jẹ òkú gbé wọ́n ní ìyà méjì ni máa jẹ òkú gbé àwọn wọ́n láwọn ò ní tètè rówó gbà wọ́n ní ààbọ̀ ọjà táwọn gbé lọ ó ti bàjẹ́ ó dá àwọn ọlọ́run ó jẹ̀ kan gbọ́ torí ní tó bá ti jẹ mọ́ ìjọba báyìí yóò mọ̀ fà tìkọ̀tìkọ̀ ní àwa ní ìrìjù báyìí lọ oníyàn sí ọlọ́bẹ̀ sí o àwa tá a fẹjẹ́ náà kọ́ ìbínú o gbogbo ẹ̀yin èèyàn mi ẹ ẹ̀jọ̀ ẹ̀mú ìgbàgbé ẹ bá ń pín kó kalẹ̀ kó kakọ̀ ẹ bá bá a fi ránṣẹ́ sáwọn olólùfẹ́ wa o ẹ kí gbogbo àjọ mọ̀ kọ́mọlùbọ̀ ká mọ̀ kọ́wọ̀rìn kájọ mọ̀ ọmọ bó ṣe ń lọ torí information is àwa kò wá ní júbà ìlọ ìbá ròyìn náà ní ibà sánáwọlé Iba gbọ́n débà ìbá yànnànà ibà sanjú abẹ́ǹkù ibà létéńté èmi náà ní ibà akéde fún yorùbá nation ibà pàrònú rẹ ibà gbàǹkọ́gbì ibà go straight to the point Iba náà ní ibà ìfẹsowápọ̀ ibà rìn mí gìnìgìnì rìn ọ́ gìnìgìnì tí kú mi ẹ̀ tí kú yu rìn ọ́ gìnìgìnì àti fi ròyìn àti fi rìnra wa gìnìgìnì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àmọ̀ ríra wa báwo à ń lọ báyìí o a tún tá à ń lọ náà láà bọ̀ láti ọlọ́run Èdùmàrè ọlọ́run ò ní kọ bíbọ̀ wa o n ó fìrè pàdé yín lọ́la ẹ kò ní pẹ́ mọ́ mi sì mi jù I love you goodbye goodbye bye bye goodbye goodbye bye bye.